bí mo ṣe kọ́kọ́ gbọ́mọ dé mo jókòó sórí síìtì mo sùn ní ìṣẹ́jú mélòó kan jẹ́yẹ̀ yẹ́yẹ́ mo sùn ní ìṣe dìde mi. Ah. You can see these days we're standing on the on our chat we want to do it short short short èyí tá a bá ti fẹ́ sọ lórí ẹ̀ a máa sáré sọ ọlọ́run àtún ti fẹ́ wí ọlọ́run bá wa wí a fẹ́ sọ̀rọ̀ ọlọ́run gbẹ́nu mi sọ̀rọ̀ má jẹ́ ẹ̀ṣì sọ má jẹ́ ẹ̀ṣì wí ọlọ́run wò gbogbo ohun tí a bá sọ lórí ètò yìí orí òtítọ́ rẹ̀ làwa gbẹ́kẹ̀lé làwa sì gbólé lórí ọlọ́run gbàkóso bẹ́ẹ̀ lórí kò ní ìpadà tí sọ̀rọ̀ àmì. good day aunty bola good day o good day o this person really kìnnìkan ó máa ń wá sórí platform mi dáadáa God bless you. They look picture go. God bless you. Yeah, you welcome to this platform. You see, MC, APC, number one, we are kí n sọ pé APC, you, you, they should stop using because uh, lára bad weapon tí APC gbé dání, òun náà ni MC tí wọ́n pè ní olú, kì í ṣe olú ọmọ, olórí àwọn terrorist. Okay? MC olú ọmọ, kì í ṣe olú ọmọ lórúkọ ẹ̀, ó ti yé lọ́dọ̀ ọ̀tá wa, ó ti yé bẹ́ẹ̀ And um, you can see the title. It's going to be short, brief. Badira at MC Olúọmọ. MC tó bá ti MC náà máa dárúkọ ní ìlú Èkó. In fact, ní Nàìjíríà. Kò ṣe MC lọ lórí àwọn agbèrò Nàìjíríà anyway. Àwọn róòdù àti state wọ́n yàtọ̀ síra wọn. Wọ́n ní federal kìíní ṣẹ̀tì ọ̀nà sábọ̀tà wọ́n yẹn wọ́n ń gbórúkọ wọn rí wọn níbi ìbàjẹ́ bọ̀ tó bá ti di pé kán ba nǹkan jẹ́ bẹ́ẹ̀ yẹn àwọn irinṣẹ́ burúkú tán fi ń ba nǹkan jẹ́ òun náà ni MC tó ń pè ní olóòmọ jẹ́ nísìnyí a fẹ́ sọ ilé yìí ẹ̀wọ̀n ọ̀pọ̀lọpọ̀ mọ̀ bọ̀ táwọn èèyàn wà lórí Facebook tó ń dẹ̀ wà káàkiri Nàìjíríà tí wọ́n dẹ̀ máa ń defend ẹ̀ bọ̀ àkókò kan ń bọ̀ ni Ọlọ́run wí torí Nàìjíríà bó ṣe gbolè wọn tó gbọ̀lẹ̀ yẹn tí wọ́n máa pààyàn lójúkọ̀ọ́jú tó dẹ̀ máa dúró tì number one nǹkan tí mo fẹ́ sọ nílé yìí ṣé mo pé mo ti ṣe ṣáàtì yìí kí aláàfin Ọ̀yọ́ kan tó kú ẹ ń gbọ́rọ̀ mi kí aláàfin Ọ̀yọ́ kan tó kú bàbá aláàfin Ọ̀yọ́ kí wọ́n tó kú ṣé mo pé nísìnyí aṣọ fún yín gbà ń pé ikú wọn náà ọ tó bá pé wọn ò ṣe wọn yàmọyàmọ bọ́n ṣe ṣe wọn látọwọ́ APC ìjọba APC bẹ́ẹ̀ ni tọ́n bá ṣe wọn yàmọyàmọ bọ́n ṣe ṣe wọn ó pọ́sibù kí bàbá yẹn ṣì wà láyé ó ti yẹ yín bẹ́ẹ̀ yẹn asọ́ nígbà yẹn pọ̀ kí bàbá yẹn tó kú nígbà náà lọ́hùn asọ́ ní gbogbo ìgbà tí Auto Bola bá ti ń sọ̀rọ̀ we thank God because ọ̀rọ̀ míì tá a bá padà sọ àwọn èèyàn máa ṣe bíi pé wọ́n rí later wọ́n á padà wá wọ́n máa ṣiṣẹ́ lé lórí ó ti yé àwọn èèyàn á sí í lọ gbé ní ìlànà dáadáa mẹ́ṣọ́ and uh, thank God wọ́n also wọ́n á bẹ̀rẹ̀ sí í gbé bíi um, gbà tí gist ọ̀ bàbá ti gbé fáwọn kan so wọ́n dẹ̀ ṣe kí ni wọ́n bẹ̀ sí wá wọ́n máa sọ wọ́n máa ìlú wọ́n máa gbé lárugẹ kí wọ́n ṣáà create avenue fún àwọn èèyàn ara iṣẹ́ tí nàìjíríà create náà fún àwọn èèyàn nìyẹn tí ti so most of you tẹ máa ń pè mí tẹ sọ pé nídìí iṣẹ́ tí mo wà nílùú Canada tẹ wà nàìjíríà tẹ máa sọ pé nídìí iṣẹ́ yẹn I don't know what you mean but anyway yẹn kọ́ là ń sọ ń sìn I said it then that bí wọ́n ṣe wọ ààfin ọ̀yọ́ lọ wọ́n wọnú ààfin aláàfin ọ̀yọ́ lọ àsọpọ̀ tó di pé wọ́n ìgbà tí kò tó di pé wọ́n wọ àfihàn ọ̀yọ́ lọ àfihàn ọ̀yọ́ kò ó sẹ́tù díẹ̀ ọdún gbogbo géèmù wọn yẹn tó ọ̀sìn secretly ni wọ́n ń ṣe gbogbo nǹkan tí wọ́n ṣe ok gbogbo nǹkan tó ń ṣe ó jẹ́ secret ó ti yé yín but nígbà tó tún wá wọ àfihàn ọ̀yọ́ lọ tí máyégún ti lọ gboyè máyégún wọn yẹn so gbogbo àwọn tó ń kó lọ àwọn gbòdògbòdò tó ń kó dání ṣe wọn tẹ bá dẹ̀ wo àwọn gbòdògbòdò tó ń kó dání yẹn kò sí story náà we forgive people kò sí story majority story tá a sọ ní bad bad story yẹn tí ò sí nínú gbogbo pátá ló wà nínú wọn gbogbo àwọn tá a sọ story nípa àwọn gbogbo pátá ni wọ́n wà bẹ́ẹ̀ wọ́n lọ sí ààfin Ọ̀yọ́ náà níjọ́ náà láti sọ fún yín nǹkan tá a kọ́kọ́ fẹ́ sọ fún yín ni pé láti sọ fún ẹ̀yin ọmọ Nàìjíríà àti ẹ̀yin àgbáyé tẹ máa ń gbọ́ pé tí wọ́n bá wọbì kan ibẹ̀ yẹn máa bàjẹ́ tó bá wọ bìkan ibẹ̀ yẹn máa dàrú tó bá wọlé onílé wọn máa dàrú ó ti yẹ yín a dẹ̀ máa tún sọ fún àwọn èèyàn tó yẹ pé wọ́n kàn máa ń gbé obìnrin káàkiri wọ́n láwọn help ẹlòmíì nígbà mìíràn the people who really need the help wọn ò ní fèsì wọn nígbà yẹn tí mo ti rí gbogbo ọwọ́ burúkú tó ń gbé pẹ̀lú bàbá yẹn mo pe ọmọ bàbá yẹn mo dẹ̀ sọ lórí facebook nígbà tí mo ti wá sọ lórí facebook lára àwọn ọmọ bàbá mo sọ rí pé ọmọ bàbá contact mi yẹ́ yeah àwọn tó dẹ̀ mọ bàbá náà bàbá náà wọ́n sọ pé wọ́n ní kán send nọ́mbà wọn kán má send nọ́mbà wọn sí mi mọ́ wọ́n ti dèrò lẹ̀ wọ́n ti wàjà wọ́n send nọ́mbà wọn gbà náà ṣé ti yé yín bẹ́ẹ̀ wọ́n send èèyàn bíi mẹ́ta ṣá ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ ń gbà yẹn àwọn yẹn ń lérí pé à ṣáwọn eléyìí lè ṣe nǹkan kan fún bàbá ṣá bàbá pé rú mọ́lẹ̀ mọ́lẹ̀ nọ́mbà one táwọn èèyàn ọ̀tá bá ti kọ́kọ́ wọlé sí ẹ láà tó ṣe bí ọ̀rẹ́ tí ọ̀tá bá kọ́kọ́ wọlé sí ẹ láà tó ṣe bí ọ̀rẹ́ ìjọ máa kọ́kọ́ wà ní ọ̀tá tó wá ṣe bí ọ̀rẹ́ fún ẹ ó kọ́kọ́ fẹ́ wo source of ẹ tó bá ti wo source of ẹ á dẹ̀ wí gbogbo energy ẹ when your energy and your power being destroyed then you be captured it happened also in the Bible many people tó sọ agbára nù bírú Samson alágbára nínú bíbélì àwọn ọ̀tá wọlé sí lára ó sọ agbára nù torí tó bá ti wọlé sí ẹ lára tó bá ti lè sọ̀rọ̀ bí ọ̀rẹ́ sí wọn tó ń jẹ́ ọ̀tá tí wọ́n rí wọn bí ọ̀rẹ́ then they will cause you problem so number one kí tó máa lọ nínú ọ̀rọ̀ mi ọ̀rọ̀ tí ọlọ́run bá lò wá láti sọ nígbà mìíràn try to listen to it mo prophesy ọ̀rọ̀ yẹn kò ṣe prophesy ẹ má tẹ̀ jẹ́ ká lo prophesy mo sọ bíi onímọ̀ tí mo sọ pé à ìtọ́ bẹ́ẹ̀ ṣe ń bàbá yìí ni pé bí wọ́n ṣe wọlé wọn yẹn wọ́n máa wọ́n kàn fẹ́ kán tètè kú ni wọ́n fẹ́ kán tètè kú ni wọ́n dẹ̀ máa dagbolé wọn ni wọ́n ṣe ṣe yẹn ẹ̀zálẹ̀ bó ṣẹlẹ̀ yẹn àti èyí tó ṣẹlẹ̀ pẹ̀lú sisi alágbo àti èyí tó ṣẹlẹ̀ níta ìta àti sọ àtàwọn àfa àti gbogbo wọn they are all into the clique going together like that to destroy people's life ibi pàtẹ́ mi fẹ́ sọ wọ́n ní ọmọ tí bádìrà lọ gbé of course gbà tí wọ́n ti wá rí i pé ńgbà tí bàbá wọn kú tán inú wọn dùn gbogbo àwọn ọmọ aláàfin Ọ̀yọ́ tòótọ́ àtàyà wọn tòótọ́ tọ́lẹ̀ rí ìgbà tó ti gbé ìgbà tí wọ́n bàbá kú tán kí bàbá tó kú kan bàtọ́ ti jáde náà ti ní wọ́n ń free náà ti ń jáyé wọ́n ti ń flẹ́ńjọ̀ wọ́n láwọn ní ṣọ́ọ̀bù náà wọ́n ṣiṣẹ́ wọ́n kàn máa ní wọ́n ní ṣọ́ọ̀bù wọ́n kàn sí ṣọ́ọ̀bù yẹn náà fún wọn wọ́n dẹ̀ tún máa ṣe run wọ́n dẹ̀ máa ṣe flẹ́ńjọ̀ of course wọ́n máa break gbogbo wọ́n try àwọn ọmọ gangan tó jẹ́ ọmọ aláàfin wọ́n fẹ́ wo gbogbo nǹkan tó ṣẹlẹ̀ tí bàbá wọn gan bá wà láyé ó possible kí bàbá má lè ṣe because wọ́n máa sọ pé ọmọ tó jẹ́ ti tàwọn àwọn tọ́jú ẹ̀ èyí tí ò ṣe tàwọn wọ́n tọ́jú ẹ̀ so kàn fi wọ́n sílẹ̀ torí èèyàn máa adopt ọmọ but nígbà míì tó bá kàn ṣe nǹkan láti ṣe investigation ẹ láti mọ bóyá DNA or anything it's just for you It kò stop ẹ láti máa ṣe dáadáa fọmọ náà just for you to know the kind of person tó ń gbé kò ń ṣe àwọn ọmọ yẹn gangan ló ní fault but obìnrin tó bá ń bá ṣe yẹn gangan láti mọ irú obìnrin tó jẹ́ òun gangan ní DNA kìíní yẹn kì í ṣe àwọn ọmọ yẹn gangan ó ti yé pé ṣé obìnrin yìí o ṣe ń tí tó bá tiẹ̀ kú o lè fẹ̀yìn lẹ̀ fún ni àbí ẹni tó máa ń because téèyàn bá ṣe irú àwọn irú game tó ń play yẹn they have a bad mission òun náà ni gbogbo mission wọn náà dẹ̀ ni pé kí wọ́n gba nǹkan ní nǹkan kí wọ́n fi ọgbọ́n gbà kó pretend to be the real person or nice person Ko dẹ̀ má jẹ́ nice person Ko gbógun ko gbowó lówó ko ṣe bí ọ̀ tó bá gbowó ẹ tó fún wọn ní nǹkan tí wọ́n fẹ́ tó tó purify aye wọn Ti wọn ò tún ṣekú pa ẹni náà ṣe But ti ó dára bọ̀tì tó bá ṣe tán wọ́n pinni pé wọn ò ní fẹ́ kàṣì wọn bó tú kọ́ mọ̀ọ́kọ́ táwọn ṣe wọ́n máa tún pẹ̀lú àwọn tó máa ṣekú tètè pa ẹni náà láti kọ́bà sí wọn ó ti yé àsìsọ́ nígbà yẹn bọ́n ṣe wọlé torí ẹ̀ gbogbo àwọn tá ìdárúkọ tí wọ́n bá tí ìdárúkọ wọn sí they are all part of the people they go together like a legion and they destroy people's life they destroy people wọ́n ń ṣe ìtawà sọ pé wọ́n ṣe fáwa kì í ṣàwọn ẹnìkan náà ṣe wọ́n ṣe fún olówó wọ́n ṣe fún ọlọ́rọ̀ wọ́n ṣe fún ọba wọ́n ṣe fún jòyè a Malo elépo nígbà tá a sọ̀rọ̀ ìwọ́n rògbòyà ṣe làwọn embarrass Malo ah embarrass Malo a kò ń sọ̀rọ̀ ní káwọn èèyàn lè wà safe irú yẹn sì ló máa sọ níbẹ̀ wọ́n ti sọ pé àwọn ń lọ Àbújá pẹ̀lú bàbá wọn bàbá wọn kòkó lọ Àbújá fọ iye àwọn tí Tinubu tí wọ́n kó tì wọ́n yẹn kó sí ọmọdé là wà but at the same time orílẹ̀-èdè Nàìjíríà ni àwọn àgbàlagbà àtàwọn olówó àtọlọ́rọ̀ àtàlágbára ayé wọ́n dẹ̀ ti ń gbọ́ tiwa wọ́n ti ń gbọ́ nǹkan tá à ń sọ pé ó make sense so ẹnìkan jẹ́ àgbàlagbà tí ò bá ṣe ráìtì yẹn bóyá wọ́n ti ní mi ò fẹ́ sọ nǹkan tí ò bóyá wọ́n ti àgbà ti dé bá wọn bóyá wọn ò mọ nǹkan tí wọ́n ṣe mọ́ àbí kó jẹ́ pé ẹ̀sùn dátò tó bá sọ pé nítorí nílò òyìnbó tí àwọn bá ní irú kéde wọn lè má ti diagnose wọn ti diagnose pé so so so and so problem ló fà tí wọ́n fi mí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ but tó bá sọ ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n lè lòun bú bàbá yẹn àbò òun bú àgbàlagbà you understand me now this is what IMC tó ti ń ṣe nìyẹn fún ilé wá sọ fún wọn pé group náà ṣe é ṣe fún family nìyẹn ó ti yẹ yín lára àwọn ìyàwó aláàfin Ọ̀yọ́ speaker Lagos state fẹ́ ń bẹ̀ ọ́ wọ́n gbé fún wọn ni in tó fi jẹ́ pé APC máa fi ń lo obìnrin láti máa fi break ilé èèyàn láti máa gba ayé èèyàn jẹ́ ní kò yé mi and the system in the world ní àwọn ìlú tó ṣe dáadáa wọn ò ń ṣe bẹ́ẹ̀ láti máa lo obìnrin sì wá rí kọ́fọ̀ hmm, bíi má jẹ́ lo ìlú yìí kó wá rí ìlú kan kó wá sẹ́ pé obìnrin ló fẹ́ lọ fún àfi sẹ́ẹ̀tì president àbí àwọn tó bá wà nípò àbí gómìnà àbí ministers wọn àbí òun ló fẹ́ lọ máa fi sẹ́ẹ̀tì wọn it's so dumb. He's a taboo but this person just a common agbèrò ọmọ táyé ẹrú ọmọ tí ìyá àti bàbá fúnra rẹ̀ ò lè tọ́ wẹ́ system nàìjíríà bí tó wá rí opportunity tó dẹ̀ jókòó ṣé àwọn èèyàn rí pé gbogbo nǹkan tí mc ń ṣe yẹn wọ́n rí bí nǹkan tó dáa fún orílẹ̀-èdè nàìjíríà bíi pé ego àbí agbára àbí ìkan náà wọ́n tag mi náà nípa tí ọmọ ẹ̀ tí yẹn sọ tó ń tag mi lánàá pé ó ní i'm looking for ọmọ obìnrin kan tó máa fi owó spoil ọmọ obìnrin kan tó máa fi owó spoil ó ta àwọn báwọn yẹn ṣe tà mí because people want me to talk about mi kò wípé olórí burúkú mo ṣépè mo kò dẹ̀ ní dáa fún bàbá ẹ̀ àti ìyá ẹ̀ kò ní dáa fún ìran ẹ because tó bá jẹ́ ìlú tí òfin wà ní àtòun o àti gbogbo wọn tó bá ṣe kiri yẹn ẹ̀wọ̀n ló máa wà as of today wọ́n ti ṣe débi pé wọ́n ń pa ọba wọ́n ń pa ìjòyè wọ́n ń pa ọmọdé wọ́n ń pa àgbàlagbà wọ́n dẹ̀ ṣe ń pa wọ́n yẹn ṣé wọ́n nífẹ̀ẹ́ wọn ni i mean bọ́n ṣe ń gbé àwọn obìnrin yẹn ṣe é rí pé ó nífẹ̀ẹ́ wọn ni ó ń lò wọ́n àṣẹ mìíràn ni ó ń lò wọ́n àṣẹ bíi spy bíi yami gbogbo nǹkan tí aláàfin ọ̀bọ̀ ọ̀yọ́ bá ní nọmba one wọ́n fẹ́ destroy throne yẹn wọ́n máa pé àwọn àlejò kan òwúrọ̀ wà bẹ̀ wọ́n ń destroy gbogbo nǹkan àwọn ènìyàn peace àwọn èèyàn ìṣeré àwọn èèyàn ọlá àwọn ènìyàn confidence àwọn èèyàn nǹkan tí wọ́n wà ń bẹ̀ tó ń ṣe nìyẹn and they are being supported by APC tí wọ́n ní wọ́n vote sí èmi wọ́n máa ní ẹ wọ́n ti ṣe election ó ti lọ election yẹn ò tí ì lọ àwọn kan ló wọlé this is a sign wọn ò tí ì jẹ president gbà yẹn lẹ́rí wọn tó da nàìjíríà rú tó da extent náà wọ́n wá fi wọ́n ṣe kọ́mọ aláwọ̀ ń lọ àbújá yẹn ni pé wọ́n fẹ́ gbé wèrè wọn wọ international level wọ́n terrorism wọn killing and all those bad things they are, doing they are taking it to bad level i mean to another level another international level tó high gan you understand me mc by now yẹ kó wà lẹ́wọ̀n ọkọ ti pa kì í ṣe rọ́ mc ó ti qualify fún ikú they have killed a lot of people when you are talking when you are saying it they will tell you irọ́ ni wọ́n pamọ́ wọn wọ́n ṣe ẹ ó fúnyàn lówó owó tí ẹ sí fúnyàn nílùú ṣóun ló ní ni ṣèbọ̀ owó gọ́ọ̀mẹ̀ntì ni owó tó yẹ kó máa jẹnẹrétì fún state tí wọ́n fún àbílì kan máa gbọ́dá tó jẹ́ ti gọ́ọ̀mẹ̀ntì náà máa fún náà máa fi rà á fún pé òun ló ṣe ṣóun ló ní ni ṣóun ló ṣiṣẹ́ nílùú òyìnbó àbọ̀ ló ṣiṣẹ́ lẹ́níwẹ̀ ṣèbí wọ́n fẹ́ máa pààyàn ní kọ́dẹ̀ máa fún àwọn èèyàn kọ̀ọ̀kan ní kọ́bọ̀kọ́bọ̀ tọ́rọ́tọ́rọ́ wọ́n máa ló ń ṣoore èèyàn tó bá pààyàn wọn wá ní máa kàǹtì ẹ̀ sí lọ́rùn ó ti yé ní nàìjíríà yẹn kẹ̀dẹ̀ rèé kò ṣe bá dúrà ní ìkọ̀ṣẹ́ bá rí gbogbo àwọn mẹ̀gẹ́tì àwọn sẹ̀lẹ́bẹ̀tì tó gbé ọmọ dání ọmọ ọlọ́mọ ni wọ́n gbé dání àwọn ìwà burúkú tí ò yẹ kó máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà ló ń ṣẹlẹ̀ àwọn celebrities àwọn èèyàn tí ẹ máa rò pé èèyàn gidi ló yẹ kán jẹ́ láwùjọ wọn ń ṣèyàn gidi ẹ lọ́wọ́ wọn méjèèjì ọ̀dẹ wọn máa ṣe ikùn wọn báyìí kì í ṣe pé ikùn yìnyẹn bí mi nù o bọ́tì eh, téèyàn bá fẹ́ ẹ̀ǹtá ìzà rẹ̀ tó bá fẹ́ polówó ara ẹ̀ gan wàá jẹ́ ẹni tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ti ṣe tó bá béèrè query question lọ́wọ́ ẹ̀ tó bá display aṣọ tó wọ̀ yìí wàá mẹ́sàn-án pé aṣọ tó wọ̀ yẹn o lè answer query tó bá béèrè lọ́wọ́ ẹ̀ how much do you buy where did you get it wàá mọ̀ pé wọ́n ló ní ó mọ bí tó o ti rà á ó ìmọye tó rà á bọ̀ tẹ̀ rántí mami can't remember but this shop I bought it this shop tó bá jẹ́ pé kúrẹ́rì wá lórí ẹ̀ ni o but most of them they will carry things tí ò ní defence tí wọn ò so sọ pé báyìí ni wọ́n ṣe rí they will be boasting and be bragging about it because there is no law and there is law in Nigeria but they take it for granted and this all these things little Little, it's not little. What this big problem we are seeing is part of the problem Nigeria also is facing. Everybody take law to their hands. Wọ́n ṣe wá ń sọ sí pé ọmọ wọ̀nyẹn wọ́n ń ṣe ọmọ aláàfin ọ̀yọ́. Wọ́n ń ṣe tòótọ́ of course. Of course eh, wọ́n ń ṣe ọmọ aláàfin ọ̀yọ́ torí ẹ̀ náà la fún yín pé. táwọn ọmọ yẹn náà tó bá múra ń sì bá dira ọlọ́run dáríjì mi mi yé ìtọ́mọ lọ́mọ o every time ìgbà kan báyìí ọjọ́ tó bá rí pé mo fẹ́ gbọ́rọ̀ ẹ̀ báyìí sẹ́nu pẹ̀lú ọ̀rọ̀ kéwọ̀n báyìí ló gbójú ẹ̀ wá ìgbà kan báyìí wọ́n máa gbé wọ́n máa fi táàgì mi ní táàgì mi ní a máa múra a máa lóun taṣọ òṣì kan they they disgusting me excuse me ọ̀rọ̀ ìgbọ́n ìṣòkò rẹ̀ they are disgusting yeah. àwọn ọmọ tí ó ń pa tí wọ́n pọwọ́pọ̀ tó ń kó àwọn èèyàn wọlé tí wọ́n rí pé wọ́n mẹ́sọ̀ pé wọ́n yan kí bàbá yẹn o tí bàbá bá ṣẹ̀ tó bá jẹ́ pé ọba ni wọ́n ṣẹ̀ ìjọba àbí wọ́n ṣẹ̀ anybody kì í ṣe àwọn eléyìí ló máa ṣèdájọ́ wọn ṣe bá ń pariwo gbà wọ́n pa wọ́n ni a ní wọ́n pa wọ́n ni wọ́n pa láàfin Ọ̀yọ́ wọ́n pa láàfin Ọ̀yọ́ ṣé ti rí ìgbà tí wọ́n ti ń wọ lọ sí títì tí wọ́n ti ń wọ́ bàbá yẹn àfàìmọye nǹkan tí bàbá ní síta tí wọ́n ti gbẹ́sẹ̀ lé tẹ́ẹ̀mù bẹ́ẹ̀ ṣe wà bẹ́ẹ̀ ni àfàìmọye ilẹ̀ tí bàbá ní sẹ́kù tó ní sí àgbà tó ní sí ilé ọ̀nà ibi tí wọ́n ní wọ́n kọ́ ṣọ́ọ̀bù sí ọ̀fẹ́ tí gbogbo àwọn èèyàn míì tó máa ti gbẹ́sẹ̀ lé tẹ́ máa mú àwọn obìnrin kan mọ́ra wọ́n wá ariwo kí wọ́n máa wá ariwo kí wọ́n máa kàn ṣe tíátà màlẹ́ fún yín they are very lazy àwọn tíátà àwọn tó wá sí ìlú òyìnbó lára wọn ìkan nígbà yẹn ṣé Canada iná ló wá ń gbà yẹ mi ìfẹ́ dárúkọ olóòrùn lẹ́nu mi bó ṣe dé Canada wọ́n wá bá ríṣẹ́ sí Costco ṣé Costco ni àbí Makro wọ́n ṣàríṣẹ́ síbi tó ṣọ́ọ̀bù tó dáa ni wọ́n tẹ̀ tó bá ríṣẹ́ sí ó ṣe ní ọjọ́ kìíní ọjọ́ kejì báyìí ó ní ẹ́ ṣé iṣẹ́ tẹ̀ ń ṣe ń lo ìbò rẹ̀ owó onílẹ̀ ṣe o ó bẹ́tà kó o padà sílé kó o lọ máa lù wọ́n ní kó o gbá wọn lórí kó o máa tọrọ owó kiri ẹni yẹn wà lára àwọn tó máa ń tọrọ owó wọ́n ti fi bu ní pé kó tọrọ owó lórí stage tó bá ti lóun fẹ́ lọ ṣe MC fún wọn ó láìkẹ́ bẹ́ẹ̀ ó ti yé bẹ́ẹ̀ wọ́n á bẹ́rẹ́ injection wọ́n fi skin ara wọn á máa dán kíni gbogbo system wọn kíni wọn á bàjẹ́ á ṣe now lára àwọn olórí tó kò nínú ààfin kábíyèsí yẹn nígbà yẹn kó tó di kábíyèsí kú lójú wọn báyìí ni wọ́n ti pín wọn sọ́wọ́ àwọn politician kan tí ìbá jẹ́ pé àwọn ọlọ́run dáríjì mi ọlọ́run dáríjì mi ẹ má bínú àwọn politician tí wọ́n sọ pé orí yín ò pé mí ìdárúkọ ẹnì kankan o minus my own uh, kìnìún ẹ̀ ti ọ̀nà sáyẹn ó lè ṣe mí sẹ́yìn kankan bọ̀ kó lọ kó àwọn kan wá àwọn ẹni tí number one àwọn obìnrin wọ̀nyẹn pé wọ́n ti ẹ̀ ní evil mind àti gbogbo ìwà burúkú yẹn ayé wọn ti bàjẹ́ wọ́n wá torí pé wọ́n lo screen wọ́n ní wọ́n dúró straight ẹ bá gbọ́ wọ́n ní wọ́n dúró straight wọ́n wá máa kó òun orí burúkú wọ́n máa kó fún yín ẹ máa gbà á àwọn politician tó máa ń gbà lọ́wọ́ wọn yẹn náà àwọn tó ń package fún àwọn obìnrin tó ń kó yẹn they are mentally derailed wọ́n ní mental problem wọ́n lọ́dọ̀ orí tó dẹ̀ pé tó bá ti ní mental problem tó yẹ pé kó ní mental problem ẹ̀ eh, kò yẹ kó jẹ́ anything ní any stage kò yẹ kó fún wọn sí position tó bá wà òkè tó lè máa affect because they are disturbing Nigeria wọ́n máa máa affect system wọ́n máa máa ba gbogbo bẹ̀rẹ̀ rárá nǹkan tí Nigeria náà ń fèsì tẹ́ máa fi rò pé eh, báwo ibo la ti kàgbákò ògbó ni wọ́n ti kàgbákò ògbó ni kinní kan all these people their principality, their rulers of darkness àjẹ́ ni wọ́n èmèrè ni wọ́n ìkà ni wọ́n àwọn tó ń pè lájẹ́ náà ni pé àwọn tó ń ba nǹkan jẹ́ tó máa kàn rí kan tó da wọn ò ní fẹ́ kó da láyé a sọ fún yín gbà yẹn iná fẹ́ ṣe fálàfin rèé o iná fẹ́ ṣe fún eléyìí eléyìí o iná fẹ́ ṣe fẹ́lẹ̀ àwọn ènìyàn wà rò pé ń gbà ìgbéyàwó ń bá mi sọ̀rọ̀ ni nobody talking to me no the Lord used to show me something and I again when I look at situation of things ẹ máa rí sí ti bá kàn wọ́n bàbá kàn wọ́n dùn ni pé títọ́ bá mójú gbà mí báyìí gbogbo àwọn ọ̀tá mi ní problem nǹkan tó bá fi eré tó bá nǹkan tó bá fi agídí àti wàhálà àti gbogbo ìlara tó bá fi kójọ ìyàwó tá a bá ti fijọ́ fẹ́ irọ́ ló máa wò lọ last last àwọn ìgbésí ayé enjoyment tí àwọn màmá yẹn tó jẹ́ ìyàwó tó ń bí àwọn ọmọ gangan tí wọn ò lè gbádùn ní àwọn obìnrin yẹn ló ń gbádùn gbà ẹ̀ torí pé wọ́n fẹ́ majority of them kẹ̀dẹ̀rẹ́ àwọn tó ń gbálẹ̀ náà iṣẹ́ ni wọ́n ṣe o táwọn náà ń gbálẹ̀ ń lo ìbò bọ̀ kì í ṣe irú ilẹ̀ tó ń gbá nílùú òyìnbó ni wọ́n ń gbá Nàìjíríà téèyàn ti bá pẹ́ nìkan sì kó wá clean nínú ilé bó ṣe wà ń sìn kò sí nǹkan tó dọ̀tí nínú ilé but ibi tó máa gbá nàìjíríà bí kò gbá tọ́lẹ̀ kò gbá ẹ̀sùn ti sàn bẹ́yẹn tọ́lẹ̀tì nàìjíríà Canada bíbà ó dáa ju sitirumu ẹlòmíì lọ ní nàìjíríà ṣó ti yé yín mẹ́yẹn now majority of them tó wá sọ́dọ̀ kábíyèsí yẹn gbà yẹn bíi pé wọ́n ní bàbá ya wọ́n ń gbálẹ̀ kán ní wọn rówó sanwó school kán ní kí bàbá fẹ́ wọ́n á wẹ́lẹ̀ e wá bàbá fẹ́ wọ́n á wẹ́lẹ̀ e wá that's why ló máa ń da kí àwọn ọba náà àtàwọn tó bá ti wà níbì kan kún ní pa tó wá ti pé wọ́n ń dàgbà because when somebody is getting older, at times gbogbo nǹkan máa ń change the measure lè máa disturb wọn tọ́kọ̀ máa máa dédé gbóbìnrin tó jẹ́ pé nǹkan obìnrin á máa wù wọ́n obìnrin tó bá yànga máa wù wọ́n tí wọ́n lè nílé ìbásùn lọ́dẹ̀ máa náwó lé lórí tó jẹ́ pé á ti máa cause wọn problem ó lè jẹ́ sí problem làwọn náà ní you understand me now gbogbo nǹkan tá a sọ ń sìn mọ mc tá a ti máa ń sọ mọ gbogbo wọn ṣé irọ́ la pa àbóòtọ́ ṣé irọ́ la pa àbóòtọ́ wọ́n ní ọmọ bá dírá pé ọmọ àlè ni pé ó lọ́ra wọn ni they are bad boys and girls honestly speaking bad boys and girls because gbogbo wọn ẹni tó bá lọ wo bàbá arúgbó yẹn aláàfin Ọ̀yọ́ kọ́ náà bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rere tó bá possible torí pé ẹ ti understand ní o mọ ẹ ti understand mọ́jà ṣe máa ń gbà ládùúrà mo gbà yẹn nígbà tí bàbá dàgbà yẹn bó ṣe dàgbà yẹn àgbàlagbà wọn ò tí ẹ tí ò dàgbà tó wọn kò lè kẹnu sí mi kó lóun fẹ́ fẹ́ mi kí n sọ pé òkè tọ́tẹ̀sì àwọn ọmọ kéékèèké yẹn wọ́n tọ́ máa ṣe pé wọ́n ti bàbá torí pé wọ́n fẹ́ lo bàbá ni o kó kàn rí pé àwọn ọmọ kan wá nílé yàn jù ẹ lọ eléyìí sípù jù ẹ lọ eléyìí tún fún ẹ̀jẹ̀ lọ eléyìí tí sẹ́ẹ̀tì jù ẹ lọ ṣé bó ṣe dúró yẹn ni wọ́n ṣe dúró spiritually ṣé bó ṣe wà yẹn ni wọ́n ṣe wà physically spiritually people that will come to your home tó bá gbọ́mọ fún ẹ kò ń ṣọmọ ẹ tó bá wọnú ilé ẹ bó ṣe máa jálé ẹ tó máa bà gbogbo nǹkan ẹ jẹ́ táwọn ọmọ ẹ̀gbọ́n ò ní gbádùn mọ́ láyé in fact n tó sọ pé kí n sọ lónìí tó wù mí láti wá sọ nígbà tí mo dé láti mo ti lọ gbọ́mọ mi sílẹ̀ mo kàn wípé jẹ́ n sáré sọ lẹ́ẹ̀kan bọ̀ mo ní jẹ́ nǹkan let me finish my food and relax a little bit mo dẹ̀ jókòó bí mo ti ẹ̀ ṣe jẹun kan mo kàn gbàgbé sùn lọ ni lórí iṣẹ́ àǹtí mo jókòó sí ni mo gbàgbé sùn lọ mo ṣe tají sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ náà ni polygamy ni mo fẹ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé mo pé mo ń sọ̀rọ̀ ọmọ mi lọ mo ń sọ̀rọ̀ nǹkan tí ẹ̀sìn yẹn tí mo kọ́kọ́ fẹ́ tó ṣe tó sọ ẹ mọ̀ pé mi ìsọ̀rí lónìí a lot of things ló ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà àwọn èlò méjèèjì tó bá ti wí adé pẹ̀lú wálé àbá wọ́n máa deny mi pé wọ́n wọ́n nírọ́ ni o ṣé bó ṣe wà yẹn ó ti jóye ba ayé èèyàn jẹ́ ni ó ti bójóye pé kò kàn máa slender ni kò máa ba ayé èèyàn jẹ́ ni ẹ ti understand this is what they do ìyẹn ni ṣé bó ṣe ni wọ́n ń tọmọ nàìjíríà yẹn tó ní wọ́n baby factory I'll tell you story today one story again i want to sit down. <clears throat> excuse me. Hmm. Oh ga o nàìjíríà ti kọjá rádaràdà no be small ẹ máa rí gbogbo àwọn celebrity wọn tó bá gbé bèjì dání ẹ lọ wo dáadáa kì í ṣe ọmọ wọn ẹ go and check it if there is not their child ẹ mọ̀ pé níjọ́ sí mo yìí ń gbókọ̀ yìí ń ṣeré ń bìbà pé all of them wọ́n máa gbé wọ́n máa ṣe kinní fún hmm. ó ní ìjọ́ tí mo kọ́kọ́ máa gbọ́ sórí wọ́n ní wọ́n ń ra pé wọ́n máa lọ ń gba ọmọ wọ́n ní bóyá bí ọ̀nà ilẹ̀ Yíbò àbí ọ̀nà Ìbíní àbúrò mi lára àwọn àbúrò òwèrè kan báyìí tí mo sọ pé ọmọ bíi ọmọ ń kù mí kan báyìí tí mo ló kú àwọn ọmọ kan ẹgbẹ́ tí mo ní mo gbé lọ sí ṣẹwàṣá ṣẹwà lórúkọ ọmọ yẹn ń jẹ́ ẹ̀gbọ́n níkẹ̀ ẹ̀gbọ́n ọmọ tí mo sọ pé mo gbé lọ sílùú òyìnbó yẹn mo ti kọ́kọ́ gbọ́ kínní ìlẹ́pẹ̀ wọ́n sọ nígbà yẹn pé ọ̀rẹ́ kan lédì kan báyìí ọmọ bí ọmọ Ìgbò ṣá ni wọ́n ń ṣiṣẹ́ ní ọkọ ẹ̀ ń ṣiṣẹ́ ní shell so wọ́n gbà tí wọ́n ní shell ní problem ní. Ni ọ̀nà ṣé Niger Delta gbà yẹn wọ́n ṣàwà kó wá sẹ́pẹ̀ ẹni tí mo ń sọ yìí tó ní salon wọ́n pè ní isanas ní ẹ̀pẹ́ tó a lọ sí lóyè mọ̀ pé ó ń wọ́ ọmọ bí mo dẹ̀ ṣe pàdé ẹ̀ mo tún kọ́kọ́ lọ ṣe ṣe irun ní ṣọ́ọ̀bù ẹ̀bọ̀ tí ń jọ́kọ̀ mo wá pàdé ẹ̀ ní ọ̀dọ̀ gynecologist that's ọ̀dọ̀ dan ọ̀dọ̀ doctor so ọ̀dọ̀ doctor tí mo ti wá pàdé ẹ̀ no omi ó lóun kọ́kọ́ lọ sọ́dọ̀ doctor kan ó ní wọ́n fún un ní oògùn ó ní wọ́n fún un ní oògùn yẹn ó ní oògùn yẹn instead of kó oògùn yẹn kó máa oògùn yẹn máa ń jẹ́ kó wọn ovulate dáadáa so tó bá ovulate dáadáa because wọ́n bìlí pẹ̀lú míì ovary ẹ̀ ní problem so bí i ovulation ó ṣáà fún ní oògùn ó ní wọ́n fún un but oògùn yẹn instead of kó ṣiṣẹ́ wọ́n máa sọ pé instead of kó tí ò bá ti tó bá ti ń ṣiṣẹ́ lódì tí ò ṣiṣẹ́ fún ìdá kó máa tóbi ọ̀ọ́ kó máa gbẹ so ó ṣàwà lóhùn gbẹ o oh, iná that time yẹn everybody tó bá ti lọ pàdé ní clinic àmì ní dog ọ̀dọ̀ doctor yẹn tó bá ní challenges irú the same thing everybody will ask you uh, question lady yẹn náà kẹ̀dẹ̀ ló máa ń ṣiṣẹ́ gan she is very hardworking he happen to be my friend She's my friend you know later we became friend o oh. ọkọ she is very close to me nígbà tó yá ó ti yé báyìí is a nurse everybody mọ̀ ní Ẹ̀pẹ́ she a popular person so ó ṣáà ń face problem yẹn bí mo ṣáà ṣe mọ̀ ni mo kọ́kọ́ sọ yẹn bí mo ṣe kọ́kọ́ mọ̀ ọ̀dọ̀ dan bí ká lọ sọ́ọ̀sì hospital so we became friend later ó ní saloon ó sọ ibi saloon ẹ̀ wà fún mi ó saloon ẹ̀ dáa gan da ṣe dáadáa ó ṣàríṣe ó dẹ̀ máa ń ṣiṣẹ́ ojú transport ojú títì yẹn náà you know gbogbo àwọn tó bá ti run ṣe irú nǹkan bẹ́ẹ̀ so ìgbà tí mo wa mo wá ti wá travel kó tó ìgbà o kó tó ju pé wá wọn ló wá bímọ but nígbà tí mo wa dé ni náà lọ́hùn mo ṣáà rí pé ó fi aṣọ bora ó fi aṣọ bora ó wá kí wa ní charlotte bí tá a wà èmi àkọ́mọ èmi àti bàbá ọmọ mi tó ń wà tó dẹ̀ dé níjọ́ náà wọ́n wá ní à ọlọ́run ti wọ́n wá sọ fún mi pé mọ̀dá ìlọ̀ mi ló sọ fún pé mo dé toró close mo fún mọ̀dá ìlọ̀ mi náà gbà yẹn my former mọ̀dá ìlọ̀ ni o wọ́n ṣe ìlọ̀ mi mọ́ so ó wá ní pé ah His Highness mà ti lóyún pọ́lọ́run ti bá gbó ti gbàdúrà ẹ̀ o ah that's good ó lóun rí i pé nọ́mbà yìí ti wà lọ́hùn pé òun máa sọ fún pé mo wà rán bó dẹ̀ ṣe sọ fún un ló ṣàdéńjọ́ ló bá fi aṣọ bora bàbá tó máa yá tó àwọn èèyàn kan tó kàn wá rí wọn ni wọn ní ah, kò máa àwọn àbúrò mi kọ́kọ́ wá sọ wọn ṣe wá sọ́dọ̀ mi náà ọmọ tí mo kọ́kọ́ sọ yìí ìgbà yẹn kò tí ì bẹ̀rẹ̀ sí òun ò tí ì gùn àárín ìgbà yẹn ni àbúrò mi tí ó wá sọ̀rọ̀ yẹn bó ṣe rí mo ní ìsànà sí wá bíbá bó ṣe rí àzàmọ́ kàn kí ó ní àwọn ah, kò máa bínú kò máa lóyún pé kò mà lóyún pé wọ́n ní ó mà níbì kan tó ti máa lọ ń pé wọ́n ní ibì kan wà ní ọ̀nà bẹ́ńdẹ̀ àbí ṣẹ́dẹ̀ ọ̀nà ọ̀nà bẹ́ bí ọ̀nà bẹ́ńdẹ̀ ṣá pé bẹ́ẹ̀ ni wọ́n mà ti pé wọ́n náà máa ń ṣe pé tán bá ti lọ bẹ̀ wọ́n fún wọn ní àgbo tó bá dẹ̀ tí ọjọ́ máa bímọ tí wọ́n á lọ síbẹ̀ pé wọ́n náà máa kùn wọ́n lórun ni pé wọ́n ní tán bá ti lóyún pé wọ́n máa máa fún wọn ní kinní yẹn á máa ikùn wọn máa ṣe bí ẹni lóyún pé inú wọn bá máa move nǹkan bẹ́ẹ̀ wọ́n ní àgbo bóyá oògùn ṣáàmì wọn kankan bẹ́ẹ̀ so wọ́n ṣàṣọ mo á ní lórí tàtẹ̀ tó bá ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn they know people dey talk because ṣe rí ìgbà tí mo lóyún tí mo lóyún Adébùkọ́lá because of ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ because àwọn èèyàn ṣe mọ̀ pé téèyàn bá ti jẹ́ nǹkan burúkú nǹkan burúkú tó bá jẹ́ yẹn if you don't be careful tó o bá ṣe burúkú o máa rò pé burúkú ni ẹ́ you know tó ti accuse mi ẹ bá gbọ́ o nígbà tí mo kọ́kọ́ lóyún ọmọ mi Sarah yẹn ẹ bá gbọ́ tí mo fi bímọ sí Nàìjíríà ni mo fi sọ o ẹ má gbọ́ o tí bá ti nígbà tí mo kọ́kọ́ lóyún wọ́n máa níyà ah, princess wo ni princess ò lóyún jọ princess ò lóyún ó lè jẹ́ kó kàn fẹ́ fi ó kàn fẹ́ fi yẹn kẹ́ bọ̀bọ̀ yẹn ó fẹ́ fi tiẹ̀ mọ́ bọ̀bọ̀ yẹn no they just say many things ṣé àwọn kan bá dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀wọ̀n ní sọ lójú ẹ̀ but ó wá ní àǹtí kan tó jẹ́ bí family bàbá Sarah yìí lára àwọn fámìlì wọn wọ́n pè táyà àgbò méjì yẹn mo ti mọ̀ kó tó ti pé mo mọ̀ bàbá Bùkọ́lá ṣé tó bá raṣọ lọ́wọ́ mi ó ṣe local government ìyálàdì kí n má mọ̀ mọ́ òun náà ti late ó wá sọ níjọ́ náà ó wá sọ fún mi ó ti wá sílé mi kó má wà lé mi mọ́ a máa ní princess tiwọ náà tó bá ti ń jáde má máa gbé mọ́tò ìgbà míì wọ ọ̀kadà kó o dẹ̀ wọ aṣọ tó bá wà fitted kó o jáde mo ní kí ló ṣẹlẹ̀ á ní kí òun kàn sọ bẹ́ẹ̀ fún mi every time máa rí gẹ̀ létí mi màá ní kí ló dé ó wá dijọ́ kan wá sọ fún mi ọlọ́run sọ pé mi ò lóyún ìjọ mo ṣáà tó bá ti wá sílé mi every time princess mo máa ń o princess kó má wà lé mi mọ́ o ọlọ́run jọ má jẹ́ kó kú mi o princess mo mọ̀ mi ò wọ́n gbogbo àtọ́ má ti ń sọ̀rọ̀ yín báyìí a ṣàtún lo bẹ̀ bí pé ó fẹ́ lọ pé ó fẹ́ ṣe fandis ẹ̀ ti understand bọ́n ìgbà tó wá ya tó su ló wá sọ fún mi pé kémi nǹkan ti má dẹ̀ ti bọ́ ti má ti lọ sọ ayé tó lò mo ti sọ léèrè pé tí má ti fẹ́ lọ ra nǹkan mo lọ́mọ tó máa bá mi ṣiṣẹ́ ọmọ tó bá mi ṣiṣẹ́ tó máa bá mi ra kọ́bọ̀tì máa èmi máa wọ mọ́tò ó ní kèmi náà máa bọ́lẹ̀ kí máa jáde kí máa lọ ra nǹkan ẹ̀ tí wọ́n ti náà máa wọnú ọjà kó máa ń da fún exercise mo ṣáà ní mo ti gbọ́ gbà torí gbà tó wá yá tó wá là mọ́lẹ̀ fún mi mo ní mo máa ń ṣe exercise pé mo máa ń ṣe exercise tí n bá rìn kí eyo dandan ní kí n bẹ̀rẹ̀ sí lọ́rùn tí n bá fẹ́ lọ ṣe business mi mò ń jáde màá lọ màá lọ kó kúlà màá lọ kó flower màá lọ supply màá lọ ṣe gbogbo iṣẹ́ tó yẹ kí n ṣe so mo ní i'm working mo ń gbé mọ́tò màá lọ gbé mọ́tò tó bá fẹ́ ra mọ́tò mo ń ṣiṣẹ́ but you know they just want me to go into the market place because o ti ní nǹkan tó ń sọ so mo wá bọ́lẹ̀ ní ọjọ́ yẹn dágùdé ọmọdọ̀ mi fẹ́ lọ rẹrun àmì mo fẹ́ gbogbo nǹkan tí bá ti fẹ́ tí bá ti bá bọ́lẹ̀ bá ti bá ti pè wọ́n wọ́n máa gbé gbogbo ẹ̀wà bọ̀ tí ń jẹ́ ìmú bọ́lẹ̀ mo ṣe bọ́lẹ̀ bá mo kàn ń pé pé ah princess tó tọ́ ni olóyún olóyún olóyún olóyún mi ò dúró pé wọ́n ní mo lóyún yẹn o i do what mo wá dúró sí nàìjíríà mo bí ọmọ náà síbẹ̀ you understand me because i don't want people But tí mo dẹ̀ máa bímọ mi ì bímọ sí private general hospital ni mo bí ọmọ sí mo mọ̀ mọ̀ ni because Elomi elomi a máa wò pé báwo mo ṣe gbọ́n ọgbọ́n wọ̀nyẹn because àwọn èèyàn máa ń ba orúkọ èèyàn jẹ́ àwọn kìíní yẹn gẹ̀dẹ̀rẹ̀ tí ò bá dẹ̀ sí náà nígbà míì wọn ò ní sọ but ìwọ ò mọbi tó wa. they are ready to call everybody to bá ní challenges kan pè ẹ́ nírú nǹkan bẹ́yẹn ẹ ti understand it's now for you to clear yourself torí ẹ nígbà tí mò ń sọ̀rọ̀ èèyàn níbí kò sí nǹkan tí wọn ò kọ sí Canada tó ń sọ pé èmi ń kọ o oríṣiríṣi nǹkan ni wọn kọ fún mi ẹ ìṣe frog nìkan èmi bí ṣe wà mi ò mọ owó kí n open account àmì kí n open internet kí n transfer owó kan láti account mi many times mo ti ṣe tó yẹ pé tí n bá kàn ti lọ tẹ nǹkan kan báyìí bóyá mo lọ fọwọ́ tẹ nǹkan tó lọ kó ló máa lọ hang ẹnu understand ló jẹ pé sílà ló máa bá mi ṣe ṣẹ́ni tí ò mọ tiẹ̀ ṣe ló máa wọ́n ti sọ oríṣiríṣi about me You understand me? So it's now for you to clear yourself. But the man somebody clear me. I mean, try to investigate me. A lot of people tó wà ní Nigeria yẹn. Iṣẹ́ ọwọ́ wọn ò ṣe investigate kò she rí nta. Still yet, wọ́n máa ma gara gara, Wọ́n máa ma gri gri. Because wọ́n people don't want to investigate àwọn kan tán bá mọ̀. Kí làwọn èèyàn fẹ́ ṣe? Ọlọ́pàá ò ní mú I'm Àwọn ò lè lọ ilé ẹjọ́. Pàtí máa bímọ. Mo lọ bímọ sí General Spirit. Mo bẹ dáàn ni. Mo lọ́jọ́ tí máa máa bímọ. Mo ní kí dáàn wà nítòsí mo ní mo fẹ́ bímọ sí general hospital mo mọ doctor náà àwọn doctor mo ní doctor kan lẹ́kọ̀ọ́ mo ní doctor kan ní Ìjẹ̀bú Òde doctor mélòó mo ní Ìjẹ̀bú Òde mo lo doctor meji ní Ìjẹ̀bú Òde mo dẹ̀ ń lò kan náà private hospital ní Ẹ̀pẹ́ so I have doctors ó tèmi ò fẹ́ bí ọmọ yẹn ní ibi tí àwọn èèyàn tó jẹ́ family mi àbí family wọn baba àwọn Ẹ̀pẹ́ yẹn tí wọn ò sí ó ti yẹ yín mẹ́yẹn àwọn èèyàn wọ́n ní wọ́n ní baby fat ní orílẹ̀-èdè nàìjíríà and it's a criminal thing òun lè ṣe máa rí pé wọ́n sọ pé wọ́n ń ta ọmọ lórí wọ́n ń ta ọmọ wọ́n ń ta ọmọ yìí lórí facebook wọ́n ti gbèdé bí bẹ́ẹ̀ ni wọ́n lè lè lágbájá sọ pé òun fẹ́ ra ọmọ kò bí ọmọ ẹnìkan wà ní canada àwọn gbogbo story yẹn people throw it away tó yẹ káwọn ọlọ́pàá investigate nǹkan tó sọ yẹn wọ́n máa sọ àwọn èèyàn á dẹ̀ máa wave ẹ̀ èmi ò kì í láì kéèyàn máa wave nǹkan téèyàn bá sọ torí ẹ̀ ńgbà tí Lizzy Anjorin tó sọ pé wọ́n ní wọ́n fi òkú ọmọ gbé nǹkan lọ sí Canada mi sí Amẹ́ríkà mi ìdá Amẹ́ríkà rí ẹ̀kan tí mo dá Amẹ́ríkà yẹn ni gbogbo nǹkan tí wọ́n sọ èmi sọ pé mo ní kàn investigate mi àwọn ò lè boss kan sọ pé kàn investigate wọn majority of wọn people ìkẹ́dẹ̀ ọwọ́ wọn ò mọ̀ ọwọ́ wọn ò ṣe kí ni kò mọ̀ in fact bàbá aláàfin Ọ̀yọ́ yẹn torí pé àṣírí tí wọn ò ní fẹ́ kó tú lójú wọn bàbá yẹn was killed bàbá aláàfin Ọ̀yọ́ was killed ṣe mọ pọrọ ẹmí sí là ń sọ àti bádúrà àti gbogbo wọn ẹ lọ́wọ́ gbogbo àwọn tó dúró tó máa dàbò wá lórí Facebook tó máa bú wa tó máa lò láti máa attack wa attack wa yẹn they are one dirty thing secret that is even making it tó bá fún wọn lówó gan go attack this one person Only dirty things that náà no ṣe tí wọn ò ní fẹ́ kówó pọ̀ tó yẹ pé tí wọ́n fi máa ń gbààyè láti lè ṣe nǹkan tó bá rán wọn kò sí olórí burúkú kan tó lè ràn mí iṣẹ́ pé kí n lọ kan tí mi máa ṣe àfi tó bá wù mí láti kàn speak fún ẹni náà you understand what I mean Nigeria is more ó ti worst ju bọ́n ṣe sọ yẹn ẹ wá gbọ́ ṣé wá rí gẹ́ẹ̀ yìí tí mo ń pè ní ṣe wà yẹn ó wá ní challenge tìgbà tó fẹ́ bímọ ọmọ tí mo sọ ń bọ́ ipò ọmọ kan kù mí yẹn ìbá àgbọ̀ ọ̀dọ̀ ẹni mo sọ pé ṣọlá gbé bẹ́ẹ̀ ni ṣé mo pé <laughs> gbogbo nǹkan tí ọba ti ṣe láyé yìí àṣepamọ́ ló wà fúngbà díẹ̀ dẹ̀ ni kò sáṣegbé kankan ṣé wàá gbà tọmọ yẹn wá bí ó wá níyàwó àmì tó wá márì kò bímọ ó ní problem ó pẹ́ díẹ̀ kò tó bímọ ọtí jọ kan ó wá pè mí mo wá sí nàìjíríà ó wá ní náà mo tiẹ̀ wá ní South Africa ó wá pè mí pé òun ti lóyún ni yóò ti yé mo wá béèrè pé à torí ó máa sọ pé òun lọ bí báyìí òun lọ ilé alágbo òun lọ ọ̀dọ̀ dókítà yìí gbà tó wá yá wá lòun lọ ibì kan bóyá ní ọ̀nà ilẹ̀ yìí bó ṣe mọ̀ jẹ́ bóde ló ń gbé pò ń lọ sí ọ̀nà ilẹ̀ Ìgbò but somebody náà ọ̀rọ̀ tó ń sọ fún mi yẹn mi ìwà lè sọ bóyá ó bímọ sí torí mo bèrè pé hospital wo ló bímọ sí wọ́n ní tó bá sọ pé wọ́n lóyún bẹ́ẹ̀ ẹ bá gbọ́ ọmọ yẹn ṣé pé mo sọ̀rọ̀ ẹ̀ lọ́lẹ́kọ̀ọ́ ó ní táwọn bá ti lóyún tó bá ti ní wọ́n lóyún tó bá ti gbé wọn dọ́dọ̀ ilé alágbo ló pé o Oni níbọ̀ lọ́nà ọ̀nà ìbíní lọ́run náà ló dárúkọ ó níbọ̀ tó bá ti débẹ̀ wọ́n pé ọjọ́ tó bá ti Ibe bímọ ibẹ̀ náà máa ní kó wá ibẹ̀ ló máa bímọ sí ṣó ti yé ibẹ̀ ló máa bímọ sí ṣẹ́rí as at the time tí ọlọ́run máa gbọ́ àdúrà mi nígbà bá ti máa ń lọ sọ́dọ̀ dan ti máa ń lọ sọ́dọ̀ gynecologist káàkiri during that time dan ló máa ló so fún mi pé kò sí nǹkan kan tó ṣe mí pé ìgbà míì pé bọ́ọ̀dì máa ń rí bẹ́ẹ̀ téèyàn ò for some time tí ò bá dẹ̀ use mọ́kùnrin àṣẹ dẹ̀ mọ́ pé to bá jẹ́ born again you understand ó so ó ní gbogbo ìgbà tó ti ṣe test fún mi tí máa lọ ṣe flushing She mọ̀ pé wọ́n máa flushing wọ́n lọ ṣe ìgbà míì ẹ̀ ti understand bẹ́ẹ̀ yẹn so hfg àbí kí ni x-ray wọn á ní kọ́ lọ ṣe x-ray wọn á tó wá lọ ṣe flushing so ó ní gbogbo gbà yẹn kò sí nǹkan kan tó ń rí tó bad everything ó ní ibì kankan lè wà kó tight somehow ó ní but because of mi ò lóbẹ̀ for long time wọn ò dẹ̀ lóbẹ̀ mi ò dẹ̀ ń sún ọkùnrin ó ní so wọn kàn lè tutù ẹ̀ wọn kàn flush ó ní there is nothing there is no infection there is no disease there is nothing ṣe ti understand bẹ́ẹ̀ yẹn but you know tó bá wà nílé ọkọ tó bá ń wọ́ ọmọ tó dẹ̀ ti marry you wá ní stress láti you ṣàfẹ́ you know only just relax but nígbà tí mo relax fún ọdún kìíní so he always tell me that but èmi bó bá ṣe sọ fún mi yẹn relax tí mo rí message mi lẹ́nu mo tún rí ní following month mo tún rí ní third month second tí second ti ní first month yẹn second month yẹn mo máa tún gba ọ̀nà doctor mi lọ ṣó ti ṣe yín so in Nigeria all these crime things thank God for the Facebook But our government of Nigeria, they should sit, I mean, do something to this seriously. And that is why, if you not use up one palm, Toma ni wọ́n pa ọmọ. Torí àmọ́ pé I mean, kí lorúkọ ẹ̀ ń gbà yẹn. Hmm, Lizzy Anjorin tí wọn àwọn èèyàn ò bá máa pa ọmọ kan máa fòkú ọmọ gbé nǹkan. Ṣé mo pé kò ní sọ bẹ́ẹ̀? Tí òun ò bá tó ò bá rí ẹ tí wọ́n ní sáà tí ò bá rí rí àbí tí ò bá dẹ̀ ṣojú wọn tí wọ́n bá ń ṣe láàrin ara wọn àbí láàrin àwọn tó bá mọ̀. Ṣé mo pé kò ní sọ? But you know what? People will still be standing with them. They will say, "Listen, Anjorin, we love you. Listen, Anjorin, we love you. You are making way. You are making kìnìkan kìnìkan. Ọ̀rọ̀ tí wọ́n sọ wọ̀nyẹn. Ṣé àmọ́ pé mi sọ, mo ní ìpara ọlọ́run lè màrí gbọ́ ojoojúmọ́ ni mò ń bẹ̀bẹ̀ pé kí wọ́n fún kí n tẹ̀ ní passport mi. I want to, there some cases that I, you know, Nigeria need to work on some issues. You getting me? Wọ́n máa ní wọ́n lọ ra ọmọ ń bì kan, wọ́n á ọmọ bó ni wọ́n ṣe ń sìn. Ẹ máa understand kẹ́lẹ̀ mọ̀ pé ó ti pẹ́ tó ti ń ṣe kiri yẹn o ṣe mọ̀ pé wọ́n dẹ̀ ti mú lára àwọn tó ní wọn ní baby factory tó bá ti gbọmọ tó bá ti bímọ yẹn tán wọ́n á lé ẹnìyẹn wọ́n lè fún ẹnìyẹn lówó kó lọ bẹ̀rẹ̀ business wọ́n á wá ṣe kí ni wọ́n á wá gbọmọ yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n á lọ ta fáwọn olówó wọ́n á lọ ta yẹn léṣe máa rí ńgbà mi tan ọ̀bàrọ̀ ọmọ ni wọ́n ṣe ń jí ọmọ gbé ni wọ́n ṣe ń pa ọmọ ni wọ́n ṣe ṣoríṣiṣi ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ọmọ wọ́n ní wọ́n ní ìbẹ́ta pé ọmọ ìbejì tó wà lọ́wọ́ bádírà àti others àwọn ọmọ wọ̀nyẹn wọ́n ń ṣe ọmọ wọ́n ṣe díẹ̀ ni wọn kò jọmọ́ ti bàbá nílùú òyìnbó tó bá fẹ́ bímọ your husband will be there tó bá ti ní tó bá sí ní tòsí gan your siblings wọ́n máa wọ́n máa aláwọ̀ ẹnìkan láti dúró tiẹ̀ ó ti yé because nílùú òyìnbó náà wọ́n máa ń ṣe bàdà mo wo comment I mean documentary kan rí tán ní ẹnìkan ó máa ń ta ó ó ṣiṣẹ́ lọ́sibítù tẹ́lẹ̀ wá lọ́ọ́ ní mọ́ṣúárì tó bá ti ṣe bẹ́ẹ̀ yẹn gbogbo wa lọ harvest ó lọ ń ta organs gbogbo àwọn èèyàn tó bá ti kú tẹ̀ máa rò pé wọ́n lọ sí òun ló ní ó ní ọ̀dà tẹ́kẹ́yìn kìíní yẹn so kó tó gbé òkú fún àwọn èèyàn ó ti yẹyin mẹ́yẹn wọ́n lè ti harvest gbogbo nǹkan tó bá ṣì wà òkè lára wọn wọ́n á kàn dress ẹni yẹn sínú kìíní fún ọ tẹ́ bá ti sanwó fún wọn wọ́n á kàn dress ẹ àwọn èèyàn ẹ̀ dẹ̀ lọ sí òkú tí wọn but unluckily for them one day wọ́n ní wọ́n ṣí ẹnìkan kàn lóun fẹ́ rí ara gbogbo èèyàn òun kọ̀ọ̀kan bẹ́yẹn wọ́n ṣe rí pé wọ́n ti harvest everything ṣó ti yé so criminal also is everywhere in the whole world but òfin wà ní moment tó bá ti rí wọn òfin máa gbé wọn but ní nàìjíríà táwọn èèyàn bá ṣe nǹkan wọ́n rìn kiri ìgboro irú mc yẹn kí lẹ mc ń ṣe ń gboro aláàfin Ọ̀yọ́ wọn pa ni but nígbà nítorí ẹ̀ náà la ṣe ń sọ gbogbo àtà bá ti ń sọ̀rọ̀ tó tọ́ àwọn ẹlòmíín máa rè pé kí lè lè ń sọ ń wá familiarity bàbá yẹn mi ò pè rí tí tó fi kú despite pé wọ́n send the number ọmọ wọn pè mí wọ́n ní ṣe princess ẹ ṣe kìíní kan kìíní kan but gbogbo ohun tọrọ tá a bá sọ fáwọn èèyàn wọ́n máa wéèvẹ̀ sẹ́gbẹ̀ wọ́n á fi sílẹ̀ sẹ́gbẹ̀ àmà ni màmá ó purọ́ mọ́ wọn ni o just to cover something títí wọ́n máa fi gbẹ̀mí ẹ̀ tán máa fi pa ẹ́ bá ṣe sọ fún bàbá yẹn bá ṣe sọ̀rọ̀ ńgbà yẹn bó ṣe ṣẹlẹ̀ sí bàbá yẹn gangan nìyẹn MC Olúọmọ tó bá mọ ẹnìkan wọn ò dẹ̀ pa ẹnìyẹn torí pé wọ́n fẹ́ fẹ́ wọn ò pa ọkùnrin tó bá pa ẹ̀yẹn tó torí pé wọ́n fẹ́ fẹ́ yàwó ẹ̀yẹn náà wọ́n kàn fẹ́ ní access gbogbo wọn ti mọ gbogbo ibi tó bá ní property sí one thing tí wọ́n máa fi ń pààyàn táwọn people fi ń pa àwọn èèyàn ẹ́ tí wọ́n fi máa ń ṣèkà fáwọn èèyàn òun ní pé ti mọ gbogbo ibi tó ní property sí so the next ni pé ìyàwó tó fẹ́ yẹn togun-togun àti gbogbo atagbára tagbára tagbára wọ́n á break wọn ìmí tó bá lọ weak wọ́n á tún wá máa fi lára nǹkan tó ti gbà lọ́wọ́ wọn kò ní mọ̀ wọ́n á tún fi tàn tó bá tàn tán bá ti tàn tán ti break gbogbo nǹkan tán gbogbo tó ti ní síta táwọn rò pé tí àwọn tí wọ́n ti mọ̀ yẹn gbogbo ẹ̀ ni wọ́n máa ná fẹ́ gbà kì í ṣe pé wọ́n love wọn they killing people because of their things ẹ ẹ mọye ilẹ̀ tí bàbá máa ní sèkó tó máa ní pé kí bẹ́ẹ̀ tó máa ní kí ẹ mọ̀ pé kí bàbá tó kú ẹ mọ̀ pé Lizzy tó bá gbóúnjẹ wá fọ́dọ̀ Lizzy ẹ mọ̀ pé Lizzy máa ń ṣe ẹ pé àwọn àti bàbá ò jà bàbá ń gbóúnjẹ wá bàbá ń wọn ṣáwọn fẹ́ràn bàbá ọ̀rọ̀ bàbá yẹn ó pẹ̀lú nǹkan tí Lizzy fi hate mi yá ọ̀rọ̀ aláàfin ọ̀yọ́ ó pẹ̀lú nǹkan tí Lizzy fi hate mi gbogbo sórí òsì tó sọ níjẹ́ tó wá jáde tó ń sọ̀rọ̀ fáwọn MC ọmọọṣẹ́ MC náà lòun náà ṣé ẹ mọ̀ pé ó sọ pé wọ́n ní èmi fòkú ọmọ gbé kòkè lọ sí Amẹ́ríkà mi ìdẹ̀dẹ̀ Amẹ́ríkà rí torí nǹkan tí wọ́n ń ṣe òun ni wọ́n ló sọ mọ́ mi yẹn ìtẹ́mi dẹ̀ sọ ìbéèrè la béèrè mi ò bú tí n bá ti ẹ̀ bú gan kọ́ yá mo kàn béèrè béèrè ni kẹ́lẹ̀ mọ̀ pé a lot of things ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà and then we have gods and right wọ́n ní god àti boldness to come out and tell you be nàìjíríà ṣe máa because they want to turn the country to the country tí wọ́n ti ń pààyàn tí wọ́n ti ń jẹyàn tí wọ́n ti ń tàyàn tí wọ́n ti ń ṣe oríṣiríṣi. if we are talking that aṣáájú o we don't want ara part of nǹkan tí a fi tí àwọn èèyàn fi takú ni àwọn tó bá ti ṣèkà fún rí tó ti lò wọ́n fún wọn ò ní láìpẹ́ wọn àwọn aláàfin Ọ̀yọ́ wọn lè má lè sọ̀rọ̀ But they know surely that when they came into that palace, ilé wọn ò rí palace ni ori di me kò rí kò rí me di same o. Bàbá yẹn ò gbádùn mọ́ tó fi kú. Láti ìgbà tí mi wà àfà wà nínú wọn. Àfà àfà wà nínú wọn. Ìfà ni ba mi wọn máa lọ pẹ̀lú wòlíì. Babaláwo ló pọ̀jù láàrin wọn. Àwọn àfà àwọn babaláwo ni wọn. okay wọ́n ní as those people enter Ọ̀yọ́ state everywhere scatter bó ṣe wà nìyẹn wọn ò wọbì kan kó má dàrú wọ́n bá bẹ obìnrin wọn sí ẹ nígbà míì tàbá ń sọ pé o fọmọ ní tíátà tó bá fẹ́ wọn tó jẹ́ bí tó bá ti ń ṣe apààyàn wọ sínétọ̀ àbí ẹnìbọ̀ tó wà wà pa wà bí ìyàwó aláàfin ọ̀wọ̀ yọ̀yẹ̀ kì í ṣe pé mo parọ́ o kò dẹ̀ ṣe pé mo fi bà wọ́n jẹ́ o gọ́vnà i mean speaker Lagos state tó ti lọ ọba ọba sáyẹn lẹ́mẹ̀fà wọ́n ló fẹ́ wọn ó fẹ́ lára wọn imagine ṣé wọ́n kàn ṣèkà fún wọn ni by the time tó bá rò pé ìyàwó ọmọ tí mo rí dúró nǹkan tó máa ń pènìyàn jù àwọn ọmọ wọ̀nyẹn tẹ́ bá rí wọn ní ìbìgínì kí bàbá tó gbé wọn ó lè bẹ̀ wọ́n kàn lọ ra omi fún ẹ kó gbomi lọ́wọ́ wọn bàbá yẹn máa rí wọn pé ìyá wọn ń gbálẹ̀ òkè tá bá dẹ̀ tọ́jú àwọn dé yìí ká àwọn help wọn and they going to be okay in future o oh, wá sóríire olówó orí mi dálẹ́ onímọ̀mí i'm greeting you. ẹ má bínú ọmọ mi ló ń bá mi sọ̀rọ̀. ẹ má bínú ẹ Hello, Sirat. Are you okay? Oh, ti wà ń break you are in class Oh, lọ fún break ni go and eat now but be careful okay God bless you God bless you. I'm coming. I'll talk about Dashola again. So, um, a lot of things ó shall ṣẹlẹ̀ ní in Nigeria. a lot of things what if he diabolic things like come brainwash èèyàn Should you mental problem dẹ̀ ló cause many of them majority of àwọn èèyàn tó ń ṣe kinní problem mental problem only. One ní wọ́n máa rí pé báwo lèèyàn kan ṣe máa ṣe pé kan ra ọmọ kékeré kan máa gbọ́mọ lọ́mọ fún ẹ ti understand kó máa create into your rights kó máa purọ́ kó máa pè lóòótọ́ fáwọn èèyàn ọdẹ orí ni mental problem ni honestly speaking so a lot of things happen in Nigeria Everybody yẹn ẹni bí wọ́n ṣe jáde nígbà tí wọ́n sọ̀rọ̀ ajálẹ̀ o wọ́n lájálẹ̀ níjẹ̀bọ́dẹ o ẹbẹ̀ lè ṣe nìkan ẹni bí lè sì ṣe gbà kan rí àdàbí tó bá jẹ́ òun ní nìkan ẹ lè wá rí báwọn èèyàn gidi nígbà tó sọ̀rọ̀ yẹn wọ́n support ẹ̀ lẹ́yìn tó sọ̀rọ̀ tán ṣé wọ́n fún lówó ṣé wọ́n fà wá á dẹ̀ tó máa jáde á máa ṣe oṣẹ́ tiri ṣọ́ọ̀bù ó ní àníṣe gbogbo àwọn wẹ́ẹ̀tì kan wà tẹ́ pé they to be investigated I tell you o ò ṣe senator rí o ò ṣiṣẹ́ níjọ o ò ṣiṣẹ́ pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì o ò jẹ́ gọ́fúnà o ò jẹ́ chairman lásán then wàá sọ pé o ní àwọn o ní estate sáwọn ibì kan why did you get it báwo ló ṣe dánwọ́ ẹ gbogbo àwọn bàbá yẹn àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ ló ti kú kọ́ ìtọ́jọ́ tó pé wọ́n ní property àwọn èèyàn ò kí ń kú lásán gan nàìjíríà kò sẹ́ni tó kú lásán wọ́n ń pa wọn ni àbí tí ò bá níláárí àbí kò ti ṣe nìkan in one way or ikú wọn máa kò yàtọ̀ sí ásídẹ́ǹtì in one way or there is always reason for the kọ́ máa gbé kọ́ máa pa àwọn èèyàn kẹ̀dẹ̀ tó bá ń sọ ń gbà mí náà ẹlòmíì máa kàn tẹ̀bí jargons bàbá yẹn gbogbo àtà yẹn bàbá lòun gbọ́ àwọn ọmọ wọn wá pè mí pé bàbá náà ní gúdúgúdú làwọn wọn ò ní lògùn fún ẹ ṣé wọn lògùn fún bàbá ni wọn ti bìlí pé wọn ò ní lè rí bàbá mú ní tó bá dẹ̀ lè jẹ bàbá náà náà máa ní wọn lè jẹ báà náà kan máa ti kọ́kọ́ wò pé òkè káàkan wọbẹ̀ yẹn ni tá a bá ti lè wọbẹ̀ ó ti tán nǹkan tó máa sọ nìyẹn ṣé wọn wọ ààfin àbí wọn wọbẹ̀ nígbà tó ti wọbẹ̀ ó ti tán bẹ́ẹ̀ ni jọ́tàn ti wọ ọbẹ̀ yẹn tán ti wọ palace ti tí máyégún ti lọ gboyè yẹn ó ti tán ó parí ó parí but èmi ò mọ rísì mi ò mọ nǹkan tí àwọn ìjọba tí ó wà ń bẹ̀ tó ń sọ pé bàbá ń ṣe tó fi jẹ́ pé wọ́n bìlí pé ẹ mọ̀ pé mo dẹ̀ sọ fún yín náà wọ́n pé wọ́n sọ pé wọ́n ní kán pa gbogbo àwọn arúgbó bọ bàbá yẹn mi ò rò pé bàbá arú bàbá aláàfin Ọ̀yọ́ wà náà àwọn tó ń da nàìjíríà rú bí àwọn arúgbó tó ń ṣe pọlítíìsì tó yẹ pé wọ́n ń ba wọ́n máa kó bọ́n sílẹ̀ pé kán lọ pa àwọn èèyàn. ó ní ọwọ́ ìjọba máa tó láìpẹ́ ọwọ́ ìjọba kí ló nísìnyí ó ń pẹ́ it's getting too late. I tell you, they do nonsense in Nigeria. lẹ́yìn tí ó sọ̀rọ̀ fún àwa níbí yẹn ẹ mọ bí Lizzy ṣe jubilate tó gbogbo àwọn tó sọ̀rọ̀ sóhun báyìí gbogbo wọn pátápátá lòun gbò ló gbogbo wọn lòun jubilate torí wọn nígbà tó gbé babaláwo babaláwo tó gbé báńjọ náà tó ní kọ́ máa bá ṣe kí ni ẹ̀ náà on court ni wọ́n náà àwọn tó ń dáná yẹn on court ni wọ́n tẹ́ bá wo ilé ìgbàlẹ̀ wọn gbogbo ibi tó máa ti wọ́n máa ní àjálẹ̀ mẹ́ ọlọ́run gbọ́ gbogbo wọn tó bá ti ń ṣe irúkọ bẹ́ẹ̀ gbogbo wọn dẹ̀ ọ́ oh, and that's why when you are talking oh, àwa lásọ̀rọ̀ tó ń múfù gbogbo nàìjíríà wọn ni wọ́n fẹ́ dá gbogbo kiri irun ni ẹ lọ wo nǹkan tá a bá sọ bóyá àwọn nǹkan tí mo sọ wà very expensive I meet to my I know it but this is what they do to people Badira wọ́n ní wọ́n ra ọmọ àwọn yẹn kàn máa sọ fún náà ní sódà kò nílé wọn nílé ìpogun fún but ẹ̀yin mọ̀ nǹkan tí ibi tí bàbá ti gbé wọn lọ tó yẹ pé àwọn ọmọ gangan tó jẹ́ biological ọmọ bàbá tí wọn ò ní mọ̀ ni kì í ṣe gbogbo ọmọ bàbá ló ṣe oríire náà ló ní lárí and that's one thing tí àwọn èèyàn máa ń ṣe ń gbà mí mistake tó máa ṣe ọdún òkò tí bẹ́ẹ̀ ṣe dàgbà tó títí wọn ò lè bá wọn anyway bàbá ti lọ sinmi ṣùgbọ́n gbogbo wọn but suddenly ní kíní ìṣẹ̀lẹ̀ sí bàbá náà wọ́n bẹ̀ wọ́n sí wọn ni ibi tó máa ti bẹ ọmọ ní tíátà sí celebrity kì í ṣe tá a dárúkọ celebrity nàìjíríà kì í ṣe gbogbo celebrity nàìjíríà ló bàdó but àwọn tó bàdì ló pọ̀ jù bí àwọn tó bá ti súnmọ́ àwọn kan tó bá ti lọ ẹ ti understand kò sí gbogbo celebrity ló bàdó but àwọn kan bàdì gan àwọn kan wà bẹ́ẹ̀ pé professional iṣẹ́ wọn ni wọ́n ń ṣe ni wọ́n wọ́n ẹlòmíì ò bàdì but àwọn tó bàdì ló pọ̀ jù bẹ́ẹ̀ bóyá poverty dẹ̀ ló fà fún wa bí poverty ò dẹ̀ kí ń fà á fún kó poverty ò kí ń báyìí poverty ò dá o but poverty ò kí ń àwọn ẹlòmíì gan kì í ṣe poverty ló fà fún they just wickedness ni wọ́n kàn believe pé it's a clique it's a carcass we just want to do this and then wọ́n dẹ̀ máa waste life àwọn èèyàn ọmọ ṣèbí wọ́n ló lọ rọ ọmọ ní ẹ kó máa tọ́jú wọn ṣèbó ọmọ wù ú tọ́ kó lè sọ pé àtúlẹ̀ ọgbọ́n mi wáì fún kínní kọ́ ẹ wọ́n ti sọ kó máa tọ́jú wọn gbogbo wọn tó lọ ra ọmọ kó máa tọ́jú wọn bóyá àwọn ọkùnrin tán dẹ̀ fẹ́ bá wọn fẹ́ tán dẹ̀ fẹ́ fẹ́ yẹn kó máa bá wọn tọ́jú wọn that's it kó máa bá wọn tọ́jú wọn that's it. but inú wọn máa bí wọn náà wọn mọ̀ definitely pé àwọn àwọn ọmọ wọn yẹn ìyàwó wọn yẹn wọ́n ṣekú pa àwọn pàlẹ́ àwọn tó ṣekú pa bàbá náà yeah wọ́n ní wọ́n fẹ́ gbé wọn ní wọ́n kó wọn ní nǹkan tó ń sọ ni pé wọ́n ní wọ́n kó wọn sí èmi náà if I want to talk about ní ilẹ̀ Yorùbá Hmm? Because Yoruba are very diabolic. Yoruba are very, very diabolic. Polygamy is not good in Yoruba land. Polygamy is not good at all in Yoruba land because they are very diabolic. Kò dẹ̀ sí téèyàn bá ti kóyàwó jọ, ó pretend lójú yín pé inú wọn dùn, ó Oh God. Anyway. àwọn èèyàn ò kì í rọ̀ṣì fẹ́ ọkùnrin tí ò lówó èkó sí bó ṣe handsome tó kò sí bó ṣe dúró déédéé tó wọn ò kì í rọ̀ṣì fẹ́ ọkùnrin tó bá lówó ni ìbá máa lòkó ìbá lòkó ìbá máa wúlò ìbá ní wà burúkú people will rush wọn máa rọjú a lot of things ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá o bẹ́ẹ̀ ni ọdún ilẹ̀ Yíbò náà sọ pé wọ́n ti ibi nímọ̀ ilẹ̀ kìnìyàn ni wọ́n náà ti ń ṣe àwọn Yíbò náà ló ń ṣe ó ti yẹ yín ẹ mọ̀ pé mo dárúkọ ọ̀rẹ́ mi yẹn gbà yẹn ẹnìkan ọmọ yẹn ọmọ yẹn ló sọ fún mi ọmọ àníkù mà lóyún ọmọ àníbì kan ṣe mọ̀ pé ọmọ skul dẹ̀ ni oṣù ló ti ṣe tán ọmọ tí mo pè ṣe wà yẹn oṣù ló ti ṣe tán so wọ́n máa ń rí ìràn oríṣiríṣi nǹkan náà mọ̀ àwọn oṣù yẹn ó ní kò mà ló ti olóòsọ fún mi gbà yẹn pé ńgbà tó wá sẹ́dọ̀ pé yá ìsànà àtìlẹ́yìn eríkè lóyún mú náà ó dà pé ó faṣọ bóra ó ní gbogbo ìgbà tí wá náà mo ṣáà rí ẹ̀mọ́ ẹ mọ̀ pẹ́ni tó ti bóra bóra tí gbogbo ara wọn ti fẹ́ ṣá wọn ló fàṣọ ó fi bòrùn bóra bẹ́ẹ̀ tó lóyún náà àsọkalẹ̀ àǹfààní o tí bàbá màmá dédé dẹ̀ ń gbàdúrà fún jọ yẹn pé àsọkalẹ̀ àǹfààní kankan bẹ́ẹ̀ ọmọọṣẹ́ wa dẹ̀ ní kò lóyún gbà tẹ́mi dẹ̀ ní oyún gbà yẹn ṣàbà pé mo pẹ́ kí n tó lóyún tán ti fẹ́ pé princess ò mà lóyún ni ṣó lówó ni mo yẹ ṣó wọ ẹ̀ so mo ní máì láti lọ bímọ mi sábúrò mo mi lọ bí sábúrò mo busy gun mú mo báyìí ní ọjọ́ tí mo bímọ everybody wá ń wò mí general hospital ni yes wọ́n wá ń wo ọmọ yẹn pé anybody tó bá ti wá báyìí mọ́ni ẹni tó bá ti fẹ́ mu ló máa mu gbogbo àwọn tó ń ta nǹkan níbẹ̀ gbogbo kíní wọn ló tán anything to bá ti fẹ́ mu ló máa mu you know purposely i did that kí lọ bí sẹ́kọ̀ọ́ gan wọ́n lè lò lọ ra ọmọ ni ó ti yé and èmi mo dẹ̀ wá nílò kékeré kan all my children in one way or the other they look, at, they look like me and they look like uh, their father ọmọ mi tẹ bá wo Ṣọlá ó jọ mí gan ó tún jọ àwọn aráalé wọn tẹ bá wo Sarah ó jọ mí gan ó tún jọ bàbá ẹbí mi so ọ̀dọ̀ gbogbo àwọn ọmọ tí bádírá kó dání yẹn majority ọ̀dẹ̀ wọn pupa wọn dẹ̀ máa múra fún wọn ẹ̀rọ tẹ̀yìn bá ti pupa náà ẹ̀ ní mọ ẹni tó ń jẹ wọn máa ń jọra wọn pupa tó máa ń jọra wọn. so bádírá lọ rọ mọ kì í ṣe ọ̀rọ̀ tèmi tẹ̀ fẹ́ sọ nìyẹn bọ̀tì kó lọ máa tọ́jú ẹ̀ bàbá ti kú wọ́n dẹ̀ ti pọwọ́pọ̀ wọ́n ti pa bàbá on time lẹ́ẹ̀ wọ́n dẹ̀ ti gba nǹkan náà ṣèbí wọ́n ṣí ṣọ́ọ̀bù fún gbòòrò nínú wọn ń gbà tó ń sọ pé mi sí ń fẹ́ àti gbogbo wọn tó fẹ́ yẹn ọdún wọn nìkan nínú wọn ti get married o wọn nìkan engage tó ti fẹ́ ó ti fẹ́ set to marry but wọn bá marry náà wọn ì máa filẹ̀ ọkọ sílẹ̀ wọn ì máa fọkọ sílẹ̀ àfi tó bá yẹ pé ọkùnrin yẹn wọn tún ràn wọn sí bàbá ni let me tell you one thing again about these girls hmm. àní wọn ni wọn máa tún rányàn ẹ ẹrí tó máa ń ṣe nínú fíìmù ni gbogbo tó fi ṣe fíìmù yẹn ni wọn ń ṣe ní real life wọn ni wọn máa ń rán obìnrin ọkọ àtìyàwó àló lórí burúkú gẹ́ẹ̀ kan báyìí tó ń pè ní àmínà pápápá mo lọ sóṣù òdìdè ní ọjọ́ tí mo kọ́kọ́ lọ sóṣù òdìdè tán invite mi ẹ mọ̀ nǹkan tó sọ ṣe ló sọ pé ọkọ òun rèé pé tí wọ́n bá ní wọ́n wá ẹ mọ̀ ìyẹn mi pé n tó gbé mi lọ bóyá wọ́n rí mi èmi àti bàbá ọmọ mi lájọjọ wálé ńgbà náà o mo lọ́kọ o but ẹ mọ̀ nǹkan tó kàn kàn believe pé ó wà lọ́wọ́ mi owó owó wà lọ́wọ́ mi they will look they need somebody either to tarnish you or to set you tó bá jẹ́ pé ẹ mọ̀ pé àwọn obìnrin míì wà wọn kì í wà satisfied pẹ̀lú ọkùnrin kan mi tiẹ̀ mi ò mú ọkùnrin o tó bá jẹ́ pé nípa ti kéèyàn sùn pẹ̀lú ọkùnrin I tell you it's long time once you wà switch off from beginning because wọ́n ṣe circumcision fáwa tó bá dẹ̀ ti ṣe circumcision fóbìnrin kò ní move fún ọkùnrin àfi tó pé ó kàn fẹ́ move bóyá ó love ọkùnrin yẹn but ó rọ́kùnrin ṣé normally on a good day wọ́n ní obìnrin máa ń wá ọkùnrin ó máa wà watch tó bá ti ṣe circumcision fóbìnrin ó dà pé ó máa ń pa gbogbo libido i mean wọ́n jà máa ń wọ́n dà pé wọ́n switch off ni ṣó ti yé yín ẹ̀ so ti help irú àwa báyìí ó ti yé yín ẹ̀ if not wàá máa jẹjẹ kú jẹ obìnrin mi àkàn òwe á sùn pẹ̀lú ẹni tí ò yẹ kó sùn pẹ̀lú á lọ á ṣe mẹ́rìntì tí ò yẹ kó ṣe you understand so kí bá dídá máa lọ gbé ìyàwó kó máa lọ tọ́jú ọmọ ẹ̀ but bàbá aláfẹ́ ọ̀yọ́ yẹn wọ́n pa wọ́n ni apc gẹ̀dẹ̀rẹ̀ gbogbo nǹkan tí mc yẹn. Hmm anyway offense tẹ́mi títí commit òun ló lọ́ mẹ́ẹ̀ gbogbo wọn àti ọláìyá igwe gbogbo wọn náà wọn rí tí ètò ń pè ní kí lórúkọ adébùhárí gbogbo wọn sọ pé bàbá ni àwọn ń lọ àbújá bo Abuja <laughs> wo lẹ ń lọ <laughs> àwọn ń lọ àbújá mojọ ẹ̀rìn ẹ̀rìn pé àbújá kọ bóyá tọrùn ọ̀pẹ hmm, àbújá tọrùn ọ̀pẹ òun náà máa lọ kì ti bẹ̀yẹn with all the wickedness àwọn tó yẹ kó wà lẹ́wọ̀n then wọ́n máa tún máa boast wọ́n máa ṣe kàtàn láwùjọ wọ́n tún máa boast tó máa ṣe kàtàn láwùjọ wọ́n máa boast anyway we say no to all this uh, terrorism and gbogbo nǹkan tí APC tí wọ́n ń lo àwọn people láti ṣe àti àwọn ọmọ òṣì yẹn tán bá rí wọn tá máa ń sọ pé wọn ọmọ àlè gbogbo wọn ó ní mo rí nǹkan lánàá tí mo ṣe ẹ̀ sórí ọ̀dọ̀ mi all this gbogbo àwọn slay mama tẹ́rí yẹn ọmọ tó bá gbé dání tọ́nà gbé fún ẹ àwọn ọmọ tó bá tẹ̀ bí mìíràn náà yìí láti fi ẹnu ọjọ́ mẹ́ta láti fi ten years ètò àbí fifteen years òdì sí kó àjẹ́ ti àbí blood test jàre tẹ̀jẹ̀ agbọ́ràn kì í ṣe rọ́ àwọn èèyàn máa rè pé bóyá ń sọ̀rọ̀ ọmọ kékeré pé kinní ni gbogbo ìwà burúkú tó ń wù yìí náà ni wọ́n ṣe sẹ́ pé bóyá èmi máa bíbejì máa lọ gbé fún ẹnìkan èmi èmi bọ́lá dignity àná ọmọ ó ní torí gbogbo ìwà òṣìyẹn wà láwùjọ wọn ni if not nígbà yẹn ṣé kí wọn kan máa sọ pé ẹ Bọ́lá bíbejì òun gbọ́mọ jẹgìlì kan bì kan you understand me because they are doing that bad thing bad thing tó ń ṣe no ni wọ́n máa rò pé bóyá òun ṣe meanwhile ọlọ́ ìlédùmarè ń gbọ́ ẹni tí òní ẹni tí a máa sọ̀rọ̀ pé kọ́ bá wa investigate èèyàn tí wọ́n nílé investigate ẹ̀ a fẹ́ mọ ní orílẹ̀-èdè Nàìjíríà all the cases gbogbo nǹkan tó ti gbé wá Facebook ń ẹ máa túra àwọn èèyàn tó bá accuse irú gẹ́ẹ̀ tó wà ní Canada ń bíbáyìí ṣebí wọ́n accuse ẹ̀ tó ń sọ lórí Facebook láwọn tó wà ní fracas yẹn pé wọ́n náà fẹ́ ra ọmọ pé gẹ́ẹ̀ yẹn fẹ́ ra ọmọ èyí tó wà ní Canada tí mo dárúkọ lánàá pó fẹ́ ra ọmọ pé kò tí ì bí ọmọ rí pó fẹ́ ra ọmọ irú kẹ́sì yẹn sì wọn ò dẹ̀ kúrò wọn ò fi búra wọn ò kúrò èyí tí ẹni tó sọ̀rọ̀ fún sọ pé òun ti ba negotiate lọ́dọ̀ ẹnìkan láti ta oyún inú ẹ̀ imagine òun lè ṣe máa rí majority of them gbogbo àwọn tó wà ní fracas they need to be investigated very well lè ṣe rí ìmí ìtọ́ bá ti ẹlòmíì bíbejì lọ́wọ́ o wọ́n má máa jà fún ni ìyá bejì o ìyá bejì o ẹ̀ẹ́rí wọ́n ṣe máa ń jà ni wọ́n ní wọ́n ti lọ kó ìbejì yẹn o wọ́n fẹ́ kó lọ tẹ̀hàn bá rí lì tí wọn pariwo ara wọn síta ni wọ́n gbèbèjì àwọn kan ti ní ìdẹ̀ tó máa lọ kó fún ó dà pé akọ́fẹ́ fẹ́ jẹ wọn wẹ̀ ni àmọ́ fẹ́ lọ gbé tà tó tọ́ amádẹ̀jẹ̀ ntọ̀ ni kì í ṣe pé àwọn èèyàn ya àgàn ni wọ́n ṣe ń ṣe bẹ́ẹ̀ ọmọ tí ò bá ń ṣọmọ tiẹ̀ tó bá ń lo rẹ́sẹ̀ ó lè jẹ́ pé bóyá wọ́n fẹ́ máa rọmọ lákòókò náà máa kúkú pa fúnra ara wọn tó bá ló ti kú ṣèbọn ti rà á tó lọ fi ṣe nǹkan tó fẹ́ máa ṣe wọ́n ní ṣèbọn ọmọ ẹ̀ ni ṣe mọ̀ pé ẹ̀ ní kú èrè ẹ̀ ní sọ pé ètì ẹ̀ bóyá àwọn èèyàn kúkú fẹ́ máa rà á máa fi sísẹ́ẹ̀mù jẹ wọ́n àbí ìwọ̀wọ̀ tó rọ́ ní tí wọ́n ń ṣe ṣá i know ṣe mọ̀ but àwọn èèyàn orí gbogbo ọ̀rọ̀ tó bá sọ yẹn wọ́n ní wọ́n ṣe fúrákà gbẹ̀yìn akọ̀ máa gbọ́n akọ̀ máa fi ṣẹ̀rín nǹkan kan máa fẹ̀yẹ̀ ẹ̀rín náà máa fi ṣe kì í àwọn ọ̀rọ̀ pé wọ́n sọ nìkan fẹ́ rọmọ àwọn ti bá ẹnìkan sọ̀rọ̀ wọ́n ló fẹ́ gbowó ń bẹ̀ wọ́n ní ọmọ kan ṣe kíní kan wọ́n lọ́mọ kan ṣe gbá wọn ní rí yẹn wọn ní ṣe ìgbọ̀kan sí it's àwọn tó bá máa tún wò lọ wò bọ̀ wọ́n tún sọ pé ọlọ́pàá nǹkan tún ń bá wọn ṣeré ọlọ́pàá wọn tún mọ ọlọ́pàá ọlọ́pàá tún gáàdì wọn it's a very Nigeria is in mess. òun ni gbogbo ìwà òṣìṣẹ́ tó ń bá wù yẹn ló máa fi rí ẹni tó bá wà dignity tó bá wà decent decent ló máa fi sọ pé bóyá òun rẹ̀ máa wò pé nígbà tó ń sọ pé ọmọ ẹni tó bímọ ní amẹ ní South Africa ń gbà yẹn tí mo lọ tí mi ò rí obìnrin yẹn rí mi ò mọ pọ̀pọ̀ yẹn gan mi ò mọ̀ torí gbà tá a ti separate yẹn tí mo wá padà dé tiẹ̀ mọ̀ tá a fẹ́ rí tá a ṣe padà wá settle padà ṣó ti yé yín so new friends tó ti ní for years tẹ́mi ò ti sí pẹ̀lú ẹ̀ mọ́ i don't know them ó sọ pé ẹnìkan gbé nínú estate mẹ́mọ́ ṣé kìí ṣe àwọn ọmọ ní jìbìtì o because me i don't i don't want them ó dẹ̀ nílò accountant ní bọ̀bọ̀ yẹn o kenny lórúkọ ẹ̀ ṣé kéde àbítáyé ló porúkọ ẹ̀ twins náà ní bọ̀bọ̀ yẹn pọ́mọ south africa nìyàwó bí bèjì níjọ́ tí mo ń lọ yẹn gan nǹkan tó bá máa cause problem fún mi gbà mí màá wà depressed lórí ẹ̀ tí máa fẹ́ ṣe but mo kàn gbọ́ràn sí lẹ́nu níṣe ló rẹ̀ mí láti inú wá I was tired but but tó ti jọ́rọ̀ ọmọ mo débẹ̀ mo dẹ̀ ṣe débẹ̀ bá àwọn ọmọ yẹn ṣe tóbi ṣe àwọn pẹ́ mi kẹ̀dẹ̀rẹ́ mo jẹ ẹ̀kẹ́ pùpù bíi ẹ̀kẹ́ pọ̀pọ̀f àwọn ọmọ yẹn náà tóbi in fact mo ti ń wá orí àkáǹtì tí mo post ẹ̀ sí wọ́n Account àkáǹtì yẹn ni ó máa wà lórí àkáǹtì mi yẹn because me delete ẹ̀ mi ìdẹ̀ wá lè sọ pé wọ́n ti deactivate account yẹn ó ti yé mo wá ń wá àkáǹtì yẹn láti ìgbà yẹn mi ò rí Princess Bola sórí Princess Bola no Princess Bola ilé ìkọ lórí Bọ́lá Adébọ̀wálé ni mo fi store gbà yẹn eh, Facebook tí mo lò ní ní Dubai ọdún gbà yẹn bàbá Bùkọ́lá ló máa ń operate account yẹn ṣó ti yẹ yín mẹ́yẹn mo kàn fi ọmọ yẹn ya fọ́tò bàtà débẹ̀ pé mo wá kàn post ẹ̀ ní congratulate me now I have twins ọjọ́ mo dé South Africa ọjọ́ ìṣẹ́ ẹsẹ̀kẹsẹ̀ máa ní twins ó ti yẹ yín mẹ́yẹn wọ́n dẹ̀ gbé wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ pé ẹnìkan dẹ̀ bẹ̀rẹ̀ sí sọ pé òun ló máa lọ́mọ because ó bìlí pé òun ni mò ń fẹ́ nígbà yẹn òun ló yẹ kóun ní ọmọ yẹn tí oní sáà máa pé ìgbà tí mo dé tí mo ní mo lọ́mọ yìí mi ò tí ì lè làsáré lóyún fẹ́ nìyẹn kí n ti bí ìbejì pọ́ ọmọ mi nǹkan tó ṣẹlẹ̀ níyàn pọ̀ ọmọ yẹn kì í ṣe ọmọ mi bọ̀ tí wọ́n bá ti máa ṣe kí gbogbo wọn mọ gbogbo orí burúkú tó ṣẹlẹ̀ yẹn wọn ò ní fi lọ mí torí ẹ̀ ń gbà mí báyìí ẹ́ wọ́n mọ̀ pé wọ́n ṣọkọ̀ wọ ni ọlọ́run pé wọ́n wọ ọjà wákà <laughs> torí èmi all those things tèmi ò ṣe fi ń báwọn èèyàn ṣọ̀rẹ́ tí mo máa ń mi máa ń kàn fẹ́ wà àwọn ọmọ ẹ̀hó bí mo ṣe wà nílé yìí sìn tí mi ò lọ bí iṣẹ́ lónìí some people cannot stay wọ́n ti wá bì kan lọ àwọn kéèyàn ti wá wọn wá i love to stay on my own tí mi bá kú ti lọ bí iṣẹ́ àbí with my child tí màá dẹ̀ kú wà kí n wà pẹ̀lú ọmọ mi àbọ́kọ mi táwọn èèyàn bá wá bẹ́ẹ̀ nínú lédè people don't just come around you for fun either they give, give me they elevate you or they disel I mean they deactivate you or they coverize you they do one thing about or the other people work pé ṣe láwọn èèyàn tọkàn máa rìn kiri yẹn wọn work lásán tá bá working cops gone. ìyẹn mi pé lock and let me ẹ̀mí To tó bá tún ẹni tí working cops tún ṣe working cups gan á tún ní kankan tó gbé either kò blessing kò gbé evil majority of people kẹ̀dẹ̀rẹ́ wọn ò gbé blessing Even ni wọ́n And ẹni tó gbé bẹ́ẹ̀ so let's talk about that Shola matter. I will cut this one. I will restart again about the Shola matter is not it's um it's not so long about. I'm just trying to I mean motivate people that marry people. Somebody married a man that will love you with your children. If any man does not, he cannot accommodate or he doesn't love, He í you love or he cannot take your children like ọmọ tiẹ̀ don't marry such man kò sí nǹkan tó lè offer ẹ̀ ṣé mọ̀ pé nígbà tí wọ́n ní kí n kúrò ní tí n bá ti ní oyún tí n bá ti bímọ ní ọ̀dọ̀ prince gbà yẹn àti gbogbo nǹkan tó fàjà ní tó wá dùn mí jù tí mo dẹ̀ tí mo fi sọ pé ah, mo ti ń forí tì gan nǹkan bàbá yìí ló ti sọ nǹkan bàbá yìí ló ti ṣe oh god ṣé kí n sọ papọ̀ ilé ẹ̀dẹ́ ń sọ̀rọ̀ ṣọlá yẹn ibi tí prince burú dé prince ibi tí prince burú dé mo gbẹnu kúrò lọ́rọ̀ àwọn obìnrin mo dẹ̀ rí kí lorúkọ ẹ̀ náà o ibi tí prince burú dé tí n bá ń taṣọ. Hmm? tí n bá ní nǹkan lọ́wọ́ like tó bá ti jẹ́ nǹkan tí mo lè fún Ṣọlá bí nǹkan tọkùnrin bá wà ń bẹ̀ ẹ́ prince máa gbé aya education báyìí o máa list gbogbo ẹ̀ tí n bá fún àwọn tó wà ní irú àwọn ọmọ ọ̀nkù mi ẹ̀ tí n bá fún wọn ní nǹkan kò ní bínú tí n bá fún Ṣọlá báyìí ó máa bínú. torí Ba tó bá fẹ́ kí ìkúnlẹ̀ waste láyé ọ̀pọ̀lọpọ̀ ìṣòro tí àwọn èèyàn ní láyé yìí we both creating it for ourselves ìṣòro táwọn èèyàn ní láyé we both creating it for ourselves. nígbà tí mo sọ pé ẹni tí bá ti fẹ́ ṣe fún I had to do it secretly ṣó ti yé yín nígbà tí mo wà pẹ̀lú prince so he asked me he want me to deny him pátápátá because of jealousy àná dẹ̀ mọ̀ kó tó kó tó ti pé a wà ní kíni yẹn mi ò fẹ́ go back to it again mo travel ní ọjọ́ kan mo wá kó àwọn aṣọ ọmọdé wá àti tọkùnrin àti tọkùnrin àti obìnrin jeans oríṣiríṣi mo ṣàkó wọn prince kò yẹ pé owó ẹ̀ wà nínú owó yẹn o ó máa kó gbó ó máa mú higher education ó dẹ̀ ó dẹ̀ list gbogbo ẹ̀ kì í ṣe torí èèyàn méjì ni o Monday ń gbé lọ́dọ̀ mi Monday máa ń kẹ́rù mi máa fi ń tọrẹ fáwọn school torí ṣọlá ni prince máa ń nàyàn ganan mi ò sọ̀rọ̀ ẹ̀ pé wọ́n wéré níwọ̀n o torí bí ò ṣe sọ̀rọ̀ bí mi ṣe sọ̀rọ̀ bí ò ṣe sọ̀rọ̀ bí yẹn ẹ́ àkàìmọye kan tó máa ti sọ ó ti yé bẹ́ẹ̀ yẹn. tí wọ́n rí bàbá ọmọ mi ọ̀rọ̀ tó sọ ní ọjọ́ yẹn mo wá rewind àwọn ọ̀rọ̀ kan táwọn èèyàn ṣe fún mi àti nǹkan táwọn èèyàn ṣe to contribute people need to be careful mo ti sọ̀rọ̀ lẹ́ǹkan yẹn because I was led ìgbà látàmì ẹ̀dẹ̀ máa rí pé mo rí ẹ ti rí fáyà nínú ẹ̀ bó ṣe short yẹn mo ti sọ mi bá sọ tán but during that time tó fi sọ pé òun máa rí mi bóyá mo máa jèrè ọmọ yẹn ọ̀rọ̀ tá à ń sọ ní ọjọ́ yẹn lọ́hùn kò concern ọmọ ṣọlá àmì kò concern ṣọlá yẹn mo kàn sọ pé níbo ló máa ń transfer owó sí because we are doing àjọ ń ṣiṣẹ́ ni ọ̀rọ̀ tó sọ yẹn kò concern Ṣọlá pé bóyá ọ̀rọ̀ olùṣọlá là ń ágí òde lórí Ṣọlá òde sí ní South Africa ń gbà yẹn bọ́dẹ́múdẹ̀ wá rí pòun àti Ṣọlá rí báyìí tí Ṣọlá bá jọ wà nínú ilé tèmi bá fẹjọ́ Ṣọlá sùn akànrẹ́ ni ká ká as you understand tí n bá fẹjọ́ ṣọlá sùn ọjọ́ tí mo kọ́kọ́ ni mo rí experience burúkú yẹn pẹ̀lú ṣọlá mo ṣe ń sọ fún ma kàn rẹ́rìn <laughs> kákàkàkàkà three days later ó kàn hello báwo ni ṣọlá mo kàn ní kí n kí South Africa sí olè má bọ̀ yẹn ó lóun dẹ̀ ti mọ̀ pé òun àti ìwọ àti ìyàwó ẹ̀ ò fẹ́ fìyàwó ẹ̀ lẹ̀ kò tí ì má girlfriend ó ti mọ̀ pé ó girlfriend tó wà ó yìí jẹ́ girlfriend nígbà yẹn ó ní òun dẹ̀ ti òun máa fún ẹ ní mọ́tò kan lára mọ́tò tí mo ti rà tí mo ti build ni o ó lóun máa fún ẹ ní mini cooper ó wà nílẹ̀ fún promise eleven and nine wọ́n lè bèrè lọ́wọ́ ṣọlá mo wá rí i pé close but èmi máa ń complain bí mo ṣe bó ṣe jẹ́ mi each time náà tí ṣọlá bá wá sínú ilé tó bá wá South Africa kì í ṣe kò ní bá dáàdì Bùkọ́lá jà èmi ló máa bá jà a lọ sí ṣọ́ọ̀bù níjọ́ kan kí ṣọ́lá tó dé kó tó wá fún ọ̀lẹ́dẹ́ ó máa ń wá fọ́lẹ́dẹ́ tó sì ra laptop ó ti yẹ yín gbàtí ṣọ́lá náà wá dé wá lòun nílé laptop bó ṣe fẹ́ máa lọ owó lòun nílé laptop ọjọ́ tó ra laptop títí ẹ̀ báyìí gbà tí ṣọ́lá laptop èmi mo ra fún ó lòun nílé laptop tó sì ní laptop wọn á lọ ra fún bá ṣe dénú ilé báyìí ó kàn bẹ̀rẹ̀ pẹ̀lú mi oríṣiọlá mo fọ́ laptop yẹn mọ́ lọ́jọ́ yẹn gangan bí pé wọ́n máa fún tèmi tó bá ti a máa bá gbogbo wọn ṣeré o <laughs> ayé wà i mean ayé níkà ayé wà ọlọ́run dẹ̀ wà ó lóun máa rí ìyẹn lẹ ṣe rí pé ẹ mọ̀ pé surprise mi Titi. nígbà tí bàbá Bùkọ́lá kú ọjọ́ tó tún kú yẹn náà ẹ rí pé bọ́mọ mi ṣe yarí tí Ṣọlá ń bú èmi ó ṣe yé Ṣọlá máa pe ọmọ mi Sarah gbà yẹn is your father still calling you yẹn ní no he's not calling me a ní kò pè òun mo wá béèrè lọ́jọ́ láńjọ́ pé why are you asking this girl kí ló dé tó o fi ń béèrè tó mọ̀ pé bàbá ò dẹ̀ pé he has a reason Only you know there's definitely there's a reason for him not calling maybe because he's married to another person kankan bẹ́ẹ̀ yẹn ṣọlá ṣọlá ló àjọ tébù náà lèmi àtọmọ mi jọ wà tí ṣọlá pè ṣé mi òun ló pè yẹ níjọ yẹn ṣé òun ló pè àbẹ̀rẹ̀ mi mo pè é tó fi wá ń béèrè ìbéèrè yẹn lọ́wọ́ ṣọ adébùkọ́lá títí ó fi kú tí bàbá Bùkọ́lá fi pín yẹn wọ́n jọ close wọ́n jọ ń sọ̀rọ̀ wọn ò sọ̀rọ̀ fún un bàbá Bùkọ́lá dẹ̀ sọ pé ó lóun máa mẹ́ṣọ́ ní pé ó máa ṣojú òun bí a máa jẹ ọmọ yẹn kí ni yẹn ò mi o hmm kò yé mi up till now but mo kàn mo máa ń rántí ọ̀rọ̀ àti sin tó bá ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ mo dẹ̀ máa ń notice pé bàbá Bukola gbogbo àwọn èèyàn tó bá bá mi jà ó bá sọ̀rọ̀ mi burúkú máa like wọn. ṣé mo pé mi sì máa ń sọ̀rọ̀ ibi tó dáa nípa ẹ̀ ọ̀rọ̀ yẹn kò tí ì yé mi o up till today ṣé mo pé mo tún sọ pé wọ́n close mọ́ mọ́ sí mi nígbà tẹ́mi àti mọ́mì mi nígbà tí èmi àti ẹjọ́ tí àìṣẹjọ wà òun àti mọ́mí mi ò close mọ́ nígbà tí tó sì ti wá yẹn bọ̀ nígbà tí mo kúrò nílé òun àti àwọn parents mi àwọn family mi gbogbo wọn wá close papọ̀ ọmọ mi gbogbo ni wọ́n wá yọ ní setting mo dẹ̀ máa ń lálàá pé gbogbo wọn yẹn tí mo ní yọ ọmọ mi ní setting yẹn mo wá rí pé wọ́n pọ̀wọ́pọ̀ wọ́n fẹ́ máa ṣìkà fọ́mọ mi. ìjọ tó kú gangan gangan gangan gangan ìgbà tí oorun máa kùn mí díẹ̀ tí mo kàn ní kí n sùn lórí ọjọ́ tí mo gbàdúrà yẹn pé for days when you have tí èèyàn bá depart away from ìjọ ẹ̀ ni mo mọ tí èèyàn bá depart away from somebody ẹni tó bá ti mọ̀ rí tó close mọ́ ẹ̀ tó dẹ̀ dẹ́pọ̀ ṣẹlẹ̀ lójú ẹ̀ in fact for days you ó máa dàbí it's not a it's not a good experience so bí mo ṣe sùn ní few days tí ọ̀ràn yẹn ṣẹlẹ̀ ní ọjọ́ yẹn ọjọ́ kejì mo rí wọn ọmọ àbúrò mi ọmọ ẹ̀gbọ́n mi gbogbo wọn wọn pè mọ yàn pẹ̀lú àwọn aráàtà àti gbogbo àwọn fámìlì yẹn ṣé wọn mìíràn náà yẹ jáde gbogbo wọn mo rí i pé wọn bẹ wọn tún bẹ ọwọ́ pé kán bá wọn àtàkì Adébùkọ́lá lẹ́yìn tí wọn ṣẹ̀ṣẹ̀ pa bàbá yẹn mo sọ ní ọjọ́ yẹn ní ọjọ́ tí mo ní orí lórí Facebook ìyẹn lẹ ṣe rí pé ogun wa tún le dáadáa nígbà tí bàbá ẹ kú tán ṣé pé normally wọn á kàn fi pé àwọn ọmọdé yìí dẹ́n go through things wọn ti pa bàbá ẹ ìyẹn ni ọjọ́ tèmi bá rí ìyẹn ni mo fi rántí gbogbo àwọn tó jáde àtàwọn tó mọ̀ọ́kẹ́ àtàwọn tó pè bí mo ṣe dárúkọ màdámù yẹn pé wọ́n mọ̀ọ́kẹ́ níjọ́ yẹn mọ̀mísí mi náà ṣe the same thing before kò tó kú ṣọlá náà ṣe the same thing èyí tí wọ́n kàn pariwo níta pé wo tó bá ti wá sí nàìjíríà ilé yẹn wọ́n máa tún ti ṣọlá tún rèké tí gbogbo wọn gbé níṣẹ́ rẹ̀ kan sọ àwọn kan bẹ̀rẹ̀ sí í gbé ni wọ́n bí wọ́n rí bí sága ó ti yẹ yín bẹ́ẹ̀ gbogbo wọn pátápátá ẹ ti understand bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ yẹn ò yé mi torí nígbà ayé kó tó di pé Ṣọlá close mọ́ mi nígbà tí mo wà nínú relationship pẹ̀lú bàbá Bukola no kó tó di pé ó close mọ́ bàbá Bukola èmi ni mo introduce ẹ̀ sí tó bá dẹ̀ yá á kàn déédéé gbé á ní àwọn fẹ́ jáde ṣebí mi òun ló àtọmọ mi fẹ́ jáde I should be glad and at that time yẹn tí wọ́n fi introduce ẹ̀ tí mo fi introduce ẹ̀ sí yẹn I think mo ti wà mo ti I was pregnant kó tó di pé mo kó tó di pé Ṣọlá wá into the into the relationship at that time yẹmi máa wà mo lè wà nílé alóhùn àti Ṣọlá fẹ́ jáde wọ́n á jáde ẹmọ pé là ń gbé wọ́n á jáde wọ́n á lọ mí ìbéèrè ibi tí wọ́n lọ mo kàn kàn lè mo kàn lè pé pé ẹmọṣẹ wà òkè ó lè pé ó kàn lè sọ pé wọ́n wà òkè kò sí problem wọ́n kàn ṣeré jáde I don't know where to go torí ẹ̀ ilé ayé yìí inú jìnnà ju ọ̀run lọ o tó bá finú wénú o máa jẹ́wọ́ yàtọ̀ sí pé tí Ọlọ́run bá sọ̀rọ̀ fún àwa tí Ọlọ́run bá fi ràn wọ́n wá nígbà mìíràn hmm, ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run tó fi ràn wọ́n wá if not a ní ní clean kankan tó ń ṣẹlẹ̀ nínú ayé yìí because táwọn èèyàn bá ti fẹ́ parí ẹ̀ tán fẹ́ ba tiẹ̀ jẹ́ wọ́n máa jẹ́ kétì ẹ̀ di sáwọn kankan kì í ṣe pé ó máa rí ó máa gbọ́ rárá wọ́n lè má jẹ́ kó gbọ́ ṣé o mọ̀ pé ó gbọ́ ló ṣe máa fúnra ló ṣe ṣe máa múra dì tí ẹ jẹ́ agbẹ́nu kúrò lọ́rọ̀ wọn bọ̀ kò sí nǹkan tó bá ti tí wọ́n ní kò sí nǹkan tó bá pọ̀ tọ́lọ́run ò lè tú when it is time I wish gbogbo nǹkan tó bá ìwà nídìí ẹ̀ I want to see it. I want to know it. That's àdúrà tí mo kàn ń gbà. Thank you. Àdúrà tí mo ń gbà náà ni pé everything tó wà nídìí ẹ̀ I want to know it. I want to know nǹkan tó fà á tó wà nídìí Because up to tomorrow yàtọ̀ sí pé kọ́lọ́ọ̀ kan fi ìran wọ̀n mí kí n máa rí nǹkan fúnra mi bọ̀ physically pé nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ o I don't still know. and àwọn nǹkan kan dẹ̀ wà tí ò yẹ kó wà o tí ò yẹ kó wà o secret for people kì í ṣe èmi o for people to be safe and for people to be free that is part of bondage kì í ṣe èmi o ìlú àwọn tó ṣe ń kíbẹ̀ yẹn ń tó fà á ẹ ti understand a ní nǹkan kan táwọn èèyàn kan ṣe tó jẹ́ pé they don't want that thing to be open to me. and by tó bá open sí mi kò sí nǹkan tó máa lè ṣe náà ni o but it will give the whole world also pé yẹ àwọn èèyàn mọ àwọn àwọn èèyàn ti mọ nǹkan tẹ́mi ò mọ people the people powerful people know what I don't know about the some things but àwọn èèyàn mọ̀ pé. Bola Folashade is an innocent girl. And Sarah is an innocent girl. Ní tó wà níbẹ̀ ni kò yé mi. Wọ́n ní kó máa tọ́ṣọ̀ mi. Àwọn èèyàn burú A lot of things atrocities ló ń ṣẹlẹ̀ lórí èdè Nàìjíríà. Ẹ mọ̀ pé mo sọ ọ̀rọ̀ tó ń sọ tán náà wọ́n fi kókè gbé kínní kan lọ sí Amẹ́ríkà yẹn tán ní òkú ọmọ bọ́n yẹn ṣe tírísì tó ń yọ ẹ̀ tó lẹ́nìkan pè mí yẹn lẹ́yìn tó sọ̀rọ̀ ẹ̀ tán wọ́n fún lówó lẹ́yìn tó sọ̀rọ̀ ẹ̀ tó lọ sí ṣọ́ọ̀bù wọn ni à ibo mi ṣe wọnú àgbọn kò sẹ́ni tó yé ah good Nigeria is in trouble science ṣe rí bó mi ṣe wọnú àgbọn ọjọ́ tí bá máa tu fún yín màá ṣàlàyé ń jẹ́nà ẹ rí pójú mẹ́ta làgbọ́n ni kò sẹ́ni tó yé ó yé àwọn scientists bá àgbọn kan ṣe dénú àgbọn ṣé àgbọn ni tẹ́lẹ̀ ni ṣèbéso bí iṣu kó ṣe wá bàbàdo gan kó tó wá pọ̀ lára kíní èkuru àgbàdo ṣèbẹ́yọ̀ kan àbí mẹ́ta náà gbìn kó tó di pé wá gbé tó pọ̀ jáde bó ṣe jáde ó yé wọn níbo kò sẹ́ni bó ṣe yé omi ṣe dé náà gbọ́n kò sẹ́ni tó lè yé irọ́ bàbá irọ́ ni ó yé àwọn èèyàn ó yé scientist Adematu so <laughs> a lot of things is happening in Nigeria and a lot of people you got to be careful àwọn nǹkan kan wà láyé mi ọlọ́run ò ní jẹ́ kọ́ ọmọ mi pàdé àgbákù láyé o ọlọ́run ò ní jẹ́ kọ́ ọmọ ilé ọmọ mi dàrú o ẹ máa pé mo tún sọ lẹ́ẹ̀kan náà tó bá bí ọmọ kó tó wọnú relationship majority àwọn polygamy náà also is a very bad thing in Nigeria especially nílẹ̀ Yorùbá yẹn it has caused a lot of problem but people don't treat it The way they just believe there is nothing and the enjoyment is for the men to ease that thing home benefit ọkùnrin nìkan tó bá create ẹ̀ ló ló gbádùn ẹ̀ kò sí wọ́n lè láwọn ọmọ yẹn gbádùn ẹ̀ irọ́ ni irọ́ ni in fact àwọn disease tó wà spread sí ara àwọn ẹlòmíì pàápàá is because of ó wá ìmíì wá láti polygamy ẹni cheating tọkọ ẹ bá sùn pẹ̀lú èèyàn nígbà tó yá ni wọ́n bẹ̀rẹ̀ tán rí pé dc ti pọ̀ láyé ni wọ́n wá ṣe condom jáde àbí to protect yourself tọkọ ẹ bá sùn pẹ̀lẹ́ nìkan tó ti contact kankan látara ẹ̀ tí wọn náà bá tó tún lọ sùn pẹ̀lú obìnrin kejì tí ò níyẹn ó possible kẹ́ ní the same disease káwọn ọmọ yín jọ ní the same background tó bá yá. so it causing a lot of both physically and spiritually ọkùnrin ló máa ń àfẹ ló máa ń enjoy yẹn even kan tó bá bímọ tó ọkùnrin bó ṣe máa fún obìnrin lóyún enjoyment ló bá dé fún bóbìnrin ṣe máa gbé bóbìnrin ṣe máa rò ó danger ló wà fún everything tí obìnrin bá ṣe tó support ọkùnrin to give joy to the man at times to the men at times is danger to the women is a danger to the women torí bẹ́ẹ̀ many things ti dàrú gan ọlọ́run nìkan ló lè tó bí tó dẹ̀ dé yẹn ó lè má jẹ́ century wa yìí ló ti àwọn kankan máa fi wà settle but if you want century, I mean, things to be settled gradually we have to start it today. àwọn yorùbá ní òrìṣà jẹun pé méjì obìnrin kò dénú àwọn èèyàn wọn bá wà nínú relationship wọn máa sọ pé à kò sí nǹkan kan tó gbogbo wọn ló láìka ara wọn irọ́ màá ní àkàìmọye tó máa ma fìpè sí rẹ níta àkàìmọye tó máa ma lọ ṣògùn lẹ́yìn àkàìmọye tó máa bímọ tó máa congratulate ẹ congratulation tó dẹ̀ máa ṣògùn sọmọ yẹn pé kò ní gbérí àbí nǹkan máa ṣe tó máa fi nǹkan kan ṣọmọ òrìṣà jẹun pé méjì obìnrin kò dénú so a lot of problems tó wà ní orílẹ̀-èdè wa ó wà káàkiri àgbáyé but ní orílẹ̀-èdè wa ó pọ̀ gan because we are doing things just to satisfy our things we don't follow the law we don't care about others we just want to do some things the way it please some people especially when they have money and they have the power. All these things contribute problem, a lot of problem to the society. Ẹ wo gbogbo ẹ̀sìn, irú ọmọ yẹn náà ń sìn, ọmọ wọn yẹn ń sìn, tó bá dàgbà. Ọmọ yẹn ti ń ṣẹ̀sìn láti kékeré, àwọn ọmọ mẹ́ta ọmọ tí wọ́n ní Bádírábì yẹn, wọ́n ti ń ṣẹ̀sìn láti kékeré. Ẹ̀sìn, bọ́dẹ̀ bó ṣe máa bá dàgbà nìyẹn. Everything, the story is going to continue to rain like that. Ibi ọmọ yẹn sì kò ń ṣe ọmọ bàbá, kò wá ní mọ orísun ẹ̀ gangan kò ní mọ bàbá ẹ̀ kò ní mọ yẹ you know all these are problems. irú ọmọ tó bá ní wọ́n lọ gbórísun ẹ̀wá yẹn tó bá dàgbà ń sìn ó lè máa ṣe yamayama ó lè ní nǹkan tó máa ń ṣe nílé bàbá wọn kó jẹ́ pé kì í ṣe pé wọ́n ń ṣoògùn àbí wọ́n ń ṣe òrìṣà o ẹlòmíì tí ò bá wà connect mọ́ orísun ẹ̀ gangan orísun ẹ̀ ó lè máa dààmú tẹlòmíì kò connect mọ́ orísun ẹ̀ gangan a máa ní problem because it's been ó dà pé kán gé koríko kúrò lára igi ẹ̀ kán gé kúrò lára rúùtù ẹ̀ ṣé èyí tó wà lẹ́yìn ṣé ó máa gbé rí àwọn ẹlòmíì náà ó pẹ̀lú nǹkan tí ẹlòmíì ò fi gbé rí pé kó tiẹ̀ mọ́rísùn ẹ̀ kó mọlé bàbá ẹ̀ kó jẹ́ bàbá tó lọ́mọ ló gbé fún kó jẹ́ ìyá tó lọ́mọ ló gbé fún ọmọ mi gan kò ṣoríire kò sọ̀sídìí láyé nítorí pé kì í ṣe bàbá ẹ̀ ló kò ń ṣe bàbá ọ̀tọ̀ ni pé bàbá kú o ọ̀tọ̀ ni kó adopt o ọ̀tọ̀ ni kó sọ pé ọmọ ẹ ní o lẹ́sẹ̀ máa rí nídìí mi báyìí àwọn ọmọ míì á kàn máa ṣe dáadáa á máa ṣe dáadáa á máa ṣe dáadáa torí bàbá tó ní gangan ni wọ́n gbé fún ìmíì kò ní ṣe dáadáa torí pé kì í ṣe bàbá ẹ̀ náà gbé fún torí pé kì í ṣe ibi tó yẹ kó wà ló wà ó ti yé. so a sọ̀rọ̀ MC MC is a bad guy a sọ̀rọ̀ ṣọlá mo sọ̀rọ̀ ẹ̀ sí ẹni tí mo ti kọ́kọ́ fẹ́rẹ́ kì í ṣe pé mo kàn mo ń sọ̀rọ̀ ẹ̀ because ṣé rí gbogbo bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀ ń bí àwọn kan wà tó pé wọ́n ń sọ̀rọ̀ lábẹ́lẹ̀ wọ́n ń sọ̀rọ̀ kúlẹ́kúlẹ́kúlẹ́ ọ̀rọ̀ kúlẹ́kúlẹ́ tó ń dẹ̀ sọ ìwọ̀n ní sọ padà wá sọ fèmí ń so i got to say something things at times tí bá ti rántí ẹ understand nǹkan tí mo ń sọ but tí n bá sọ̀rọ̀ èmi tí n bá ní tó yẹ pé story mi mo sọ lórí Facebook for real òótọ́ ni mo sọ àwọn kan mo wo fíìmù mo wo ṣáàtì kan bíi ṣáàtì mo ti ṣe three years ago ẹnìkan sọ pé mo wẹ níyẹn ó comment sábẹ́ comment mi pé shut up joy you lying nígbà tó wá rí àwọn fídíò kan ó wá lọ comment sábẹ́ fídíò tí mo post àwọn picture tí mo post ó ní and I said to this woman that she's lying she's lying o ó ní but actually eventually she's actually saying the truth and I now watch her video her story is always tally you understand me àwọn tó sọ pé mo ń purọ́ wọ́n mọ̀ pé mi ò purọ́ nǹkan tí mò ń sọ but they just want to cover some houses. they want to cover some people and all those people also àwọn tá a dárúkọ iná kì í ṣàwọn nìkan ló ń ṣe àwọn tá a dárúkọ torí pé àmọ́ wọn ni wọn ọ̀dẹ̀ ṣe nǹkan bẹ́ẹ̀ fún wa so people are many that are doing that bad thing so tí wọ́n bá sọ pé ò ṣe wọ́n máa ní irọ́ ni báwo ló ṣe máa wà ní nàìjíríà tọ́dẹ̀ máa bí ẹ nàìjíríà tó ò ní ṣe àwọn nǹkan kan ló ti yé but some people are there they are they are novice ìgbà tó ń sọ pé kàn tẹ̀ fi gbòòrò wọn mí gan wọn á ní gbòòrò tún jẹ́ gbòòrò ṣé a tún ìgbòòrò kọjá ibi tá a máa ń rí yẹn tá a kàn máa jáde tá a máa lọ ọlọ́run má jára rìn fẹsẹ̀ sí a máa ń gbọ́ pé wọ́n jiyàn gbé wọ́n ṣe nǹkan bá fi hàn ọ̀nà ní kàn fi gbòòrò wọn yẹn kàn ṣìkà fún yàn yẹn kó mọ̀ pé wọ́n dájú gan ní gbòòrò àtọ́pẹ́ ní gbòòrò àwọn olùdẹ̀ ní gbòòrò yẹn olórí àwọn ìgbòòrò àwọn náà ní gbogbo àwọn tá a sọ so anyway ẹ jẹ́ kí n máa lọ for now I will come again so they go nowhere by the grace of God and Almighty God àmì Jésù really yes So we are that is it is you know when you look at tí ò bá jẹ́ ìkà tí <laughs> àwọn èèyàn kan máa kàn sọ pé wọ́n ń bẹ̀rù wọ́n wọ́n ègé sí ìran yorùbá ìran yorùbá báwo ìran yorùbá òṣìwò nìyẹn tó ọlọ́run ní ṣe wá lólóṣì o but you know Yoruba. ah when you see what Yoruba up to at times àwọn nǹkan àwọn tàpọ̀ yorùbá ìgboro yìí wàá mọ̀ pé travel ò ṣe tẹ̀lé ju pé kí ọlọ́run ẹni tí ọlọ́run bá rán sí ni gbà tó bá gbé nílùú òyìnbó tó ní peace of mind tó gbé nílùú òyìnbó tí ayé ẹ ṣì bẹ́tà jọ kó dẹ̀ gbé níbi tí wọ́n ti ṣe kí fún ẹ gangan orí ayé ẹ ò ṣe wàá máa sọ pé we are one either your skin or your blood or I mean your blood is one and your skin is just being different and eh, to bá tún wá need the same attitude pẹ̀lú ẹnìkan ìkan náà nìyí ṣètìyé tàbá rí òyìnbó tó bá ń ṣe burúkú pẹ̀lú àwọn yorùbá tó bá ń ṣe burúkú ọmọ ìyá ni wọ́n ṣètìyé tàbá dẹ̀ rí dúdú tó bá ń ṣe dáadáa pẹ̀lú òyìnbó tó bá ń ṣe dáadáa ọmọ ìyá ni wọ́n you understand rẹ̀ mi so ìyẹn bó ṣe jẹ́ so ti bádírá mo tún rí gẹ́ẹ̀ kan pàmí wọ́n tún sọ̀rọ̀ nípa ẹ̀ẹ́gẹ́ yìí tí wọ́n ní lórí Facebook pé wọ́n ṣà ní àwọn pé wọ́n gbowó ah everything about money eh? Oluwa olúwa adúpẹ́ adúpẹ́ fọ́lọ́run so ẹ tó bá ti ṣe burúkú ẹ jẹ́ kí ẹ lọ ẹ jẹ́jọ́ wọn ẹ gbé wọn jáde ẹ jẹ́ investigate all of them okay investigate wọn káwọn èèyàn máa ṣèkà lórílẹ̀-èdè Nigeria. ah anyway ẹ má bínú ìjọba tí ó wà lọ́wọ́lọ́wọ́ yìí ah ìjọba náà wíìkì bàjẹ́ wọ́n wíìkì gan ẹ má bínú sá o wọ́n wíìkì ah! wọ́n wíìkì anyway àwọn ọlọ́pàá náà wọ́n mú wọn ṣàwọn lójoojúmọ́ wọ́n máa ń ṣàwọn èèyàn mọ́tò lójoojúmọ́ a máa gbọ́ pé eléyìí ti pa eléyìí eléyìí ti pa eléyìí eléyìí ti pa eléyìí mi ò fẹ́ gbọ́ mọ́ni because I don't want to be just wasting my time and um, body myself kámi èèyàn máa gbáyà sókè lórílẹ̀-èdè Nàìjíríà but we need to work kí orílẹ̀-èdè náà kó lè dára because we insecurity and in, um, injustice like that cannot be in Nigeria and then keep peace wà kí nǹkan lọ déédéé Ọlọ́run gan máa bínú tán bá gbàdúrà ń bẹ ó máa sí ọ̀run ó máa sí kò ní jẹ́ ó gbà kò ń ṣe àwọn tí ó bá gbàdúrà yẹn ni ò jẹ́ kádùúrà gbà àti nǹkan tó ń ṣe sórí ilẹ̀ tí à ń tẹ̀ tí everybody tẹ̀ yẹn ìmísí tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà sí o so it can block the view ó lè block ojú òfurufú ibi tí penetration àdúrà máa ń wọ̀ kó block ẹ̀ ṣé ti yé bẹ́ẹ̀ because wọ́n ní ẹ̀jẹ̀ Abel gan pariwo láti inú ilẹ̀ ó dẹ̀ ń kígbe dókè so it, people are killing the land and the people some people are praying the blood that they are sharing can be shouting and asking for me vengeance and it will be blocking the view the penetration where God to where the prayer do answer okay so wọ́n lè máa sọ pé kì í ṣe àwọn yẹn ló ń gbàdúrà kì í ṣe àwọn yẹn lẹ́lẹ́ṣẹ̀ but orílẹ̀-èdè yẹn ni wọ́n ti ń ṣe tó bá dẹ̀ tó bá dẹ̀ ti jókòó ti ẹlẹ́ṣẹ̀ náà olódodo máa máa pín nínú ìwà ẹ̀ṣẹ̀ wọn àti gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ ní ibẹ̀ yẹn so MC wà nínú àti ẹ ṣáàrí gbà tó ń fẹ́ pa bàbá bàbá yẹn ẹni tó wọ́n ṣe blue bàbá yẹn náà kú lórí ibẹ̀ yẹn ah ó mà ga ọ people are mean o. No nàìjíríà kiri ah so nígbà tó bá ṣe fún ọba tó ń ṣe fún jòyè tó ń ṣe fún oríṣiríṣi èèyàn wọn máa ní kó má ṣe àfẹ́ ah, àwọn tó bá ṣe support ẹni ìbò bó bá ṣe pariwo ń gbà yẹn pé wọ́n kìlè èèyàn wọ́n kìlè àwọn èèyàn tó bá kìlè èèyàn tó bá téèyàn yẹn bá kú ṣé ẹni téèyàn bá kú téèyàn ẹni yẹn á kú tó bá kú tán báyìí wọ́n dẹ̀ tó máa wọ́n máa tún fi wọ́n máa wọ́n pa ni o ah. bàbá ọmọ mi mo mọ̀ pé it's not mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ o I tell you because ọ̀gbẹ́ni yẹn kó tó di pé gbogbo nǹkan dàrú mo sọ sọ fún mi pé mo ní nígbà tó ń disturb mo ní wọ́n ní mi ò lè bímọ mo sọ fún bẹ́ẹ̀ pé wọ́n mà ní mi ò lè bímọ lọ́spítù wọn ò sọ bẹ́ẹ̀ mi dókítà kan ló sọ fún mi rí dókítà kan báyìí tó ti ṣàgbóyó ń jọ yẹn lọ́hùn tó ní kinní kan mẹ́tẹ̀ẹ̀tì kẹlẹ́ àwọn ọmọ pé mo sọ oríṣiríṣi ìrúkìrì ní ẹ̀rí bọ̀ tó pé mo fẹ́ scare nígbà yẹn mo ní wọ́n sọ pé mi lè bímọ ó ní tó bá bímọ ó ní màá fẹ́ ó ní tó bá bímọ màá fẹ́ so anyway n tó ṣàpamọ́ gbogbo àwọn àṣà tó ń ṣàmà ń gbé kalẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà yẹn náà kọ́ máa sọ pé àwọn àjẹ́ kan àwọn kinní kan wọ́n yọ síyàn níbì kan àwọn èmèrè kan yọ kinní it's a mental problem. Oh. People are as um kí ni òyìnbó kí ni náà mental problem ni o. Hmm? Ó yẹ kó cancel àwọn kìnìyàn mental problem ni o. Táwọn èèyàn bá ti ń ṣèrànràn tán ti ń ní dementia tán ti máa ń sọ̀rọ̀ bí ẹni tí wọ́n máa máa ríran kì í ṣe o wọ́n lè máa lọ sínú trance kọ́kàn máa imagine assimilation àbí kíná ló ń so it's a part of mental problem okay so they should step settle all these things they are and anybody wá dẹ̀ ti ní àwọn àrùn ọpọlọ bẹ́ẹ̀ some of them can kill ẹlòmíì nínú wọn lè pààyàn ah, wọ́n tún ní wọ́n ń fún wọn lówó gúrósárì báyìí o ṣé kí n tún ẹ̀hẹ́n ah, ṣá qualify. you see gbogbo àwọn nǹkan tó máa ń jẹ́ kí ìlú dùn rèé honestly suddenly now the Canada will just announce um, provide crucial relief to 11 million Canadians with a new grocery re rebate. We won't announce the name, you know, Canada, you know, for now, you know. Grocery ni ẹni tó bá grocery for family of four now. wọ́n did it for four something that's four hundred and sixty something just one time kiri ni wọ́n á dédé gbé jáde báyìí pé pé ẹ̀yin mẹ́rin tó bá jẹ́ ọmọ mẹ́rin ẹ̀ lọ gbà àtọ̀síbí ó gba owó pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ fi pẹ̀lú atún relief kò sí relief yẹn ní pàtẹ́ bá ti pààyàn jẹ tán tí gbogbo wọn you know this mental problem they are just using it to scatter the system ni so báwo imagine báwo ni gọ́ọ̀mẹ̀ntì gan báwo náà ṣe máa jẹ́ kó ráyè ọlọ́run Elédùmarè ń gbọ́ ah ìjọba tó máa wá kó mo fẹ́ kó I want to work with government to fight evil people honestly if you don't fight evil Evil will not allow you to, to reap goodness. Evil don't allow goodness to reveal. They always cover goodness. Evil need to be fight in Nigeria. I tell you, if you don't fight evil, <laughs> yes, and evil yẹn gbogbo nǹkan tó ń ṣe náà ni. Kọ́ máa ní wọ́n lọ́rọ̀ ọmọ. Ké ọmọ kan gbọ́gbọ́n kó lọ sílé akínní kó lọ fi ọmọdé ọkùnrin mọ́lẹ̀ kán lọ máa ra túwìsì. Anyway, bóyá kábíyèsí láwọn fẹ́ bẹ́ẹ̀ ni torí kì í ṣe nìkan ló ń ṣe anyway bàbá ti kú ṣá àwọn ọmọ bàbá lè fẹ́ jojú gbogbo wọn torí tó bá gba spam bàbá nú wọ́n lè wọ́n lè get ọmọ they can get twins they can even get triplets for ọ̀yà kò sí. they can get twins they can even get triplets four ọ̀yà kò sí kò sí nǹkan tí wọ́n lè get náà kò sí yé kò sí nǹkan tó wọn lè get ó ti yẹ so anyway let's be going for now honestly ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ah Nigeria it is it's a shameful thing sha many things happen like that people just wave it they laugh over it they said um, ayé ìwọ yóò ní dání kí ló dé tó tẹ́rẹ̀dẹ̀rẹ̀ sórí kìnìún ọkọ mi kò ní dáa fún ìyá ẹ who is this lẹ́yìn pàǹtì. those of you abusing me if i don't see it you ẹ máa jẹ lọ́bọ̀tọ́ ọjọ́ kan tí n bá pàdé ẹ̀ máa ṣépè fún yín màá dẹ̀ tún delete yín máa block yín you understand. ó ṣe sórí kodò báyìí. wọ́n ń ta ọmọ. lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n lọ ra ọmọ. ìbú ti pa bàbá yẹn sí wọ́n ṣàwọ̀ ọbẹ̀ ń jọ yẹn lọ gbogbo wọn kóra wọn jọ jì gan bí ọmọ yẹn ṣe ní kinní tó pọwọ́pọ̀ ní àti ẹni tó fẹ́ wọ́n pa bàbá yẹn untimely bàbá dàgbà náà but kì í ṣe bọ́n ṣe yẹ kókó náà wá kú yìí suddenly anyway wọ́n ti ṣe tí wọ́n ti lọ ẹni tó jà sí kòtò káwọn tó kù lọ́gbọ́n ni be careful about them all these people they are using they are very bad they killing mo ní block bàbá rẹ gbẹjọ láyé ọlọ́dà ìjẹ wàá ṣì wọ́lẹ̀ sí i <laughs> wọ́n rí ní ọ̀dọ̀ dínà sí wọ́n rẹ́rìn àwọn ọ̀tá. o wà ní lónìí méjì máa. ọ̀rẹ́dẹ́ àti ẹyẹ dẹ́dẹ́rẹ́ bá ṣe máa bá wọn táwọn ṣe yẹyẹ nìyẹn. Let me share it I will share it now I have seen it o láti jẹ ta ni mo ti rí but torí pé mo rí pé kí nínú òṣì ẹ tìlétọ dínú òṣì ẹ that's why mi ò ṣe share but now it's on tìlétọ dínú page so I will share it now I will download it and I will share it. Bye for now.